Los mejores viajes nacen en la carretera, pero este comenzará en tu mente. ¿Escuchas ese rugido? ¿Sientes la experiencia de poder? ¿La emoción de la libertad? Ya estás preparado para vivir tu nueva aventura. Nueva RAM 1500 hecha para vivir. Ram es una marca registrada de FCI US LLC. Asampa 90. All right, NC, ya step it back with a boom. <laughs> sports avenue 1 live on asempa 94.7 fm Abu yɛmoa ha mo akɔ from now till 6 pm undiluted eh, sports near the wɔ kagyiwa no ankasa Erika eric asiedu together with the entire sports crew yɛaba de dwumadie april sports avenue 1 yɛba no deɛ ne yɛba eh, results ahodoɔ ɛkɔ so across europe yɛde bɛbrɛ wonim sɛ epia no deɛ atwentwɛn so kakra but in england in spain in, uh, in spain in italy in france ɛna matches ɛba so england deɛ wɔn pɛ baabi ɛntena kakra san sɛ sɛ yaba ɛyaba paa ɛnyɛ easy ɛghanaian premier league match day one ɛnɛ ɛna yɛhyɛ aseɛ um, wow olympics gyina so dendenden up against Bechem United mene woka sɛ match ne ɛkɔ so Accra Sports Stadium imotala Ajakwa Champon Patrick Kewusi wɔma wɔ Accra Sports Stadium wɔde commentary adeɛ brɛ Grace Mensa ɛde yɛkɔ Facebook Live yɛmo akɔ aba yɛsɛ 94.7 fm on facebook nadom nadom auto fix and accessories nadom heba ɔmo kɛn wɔn yɛde commentary yɛde ɛbrɛ ɛno ɛda nkyɛn a and ɛyɛ franco trading enterprise franco for papapa fee laptops ɛne air conditioning no bra gyagyagya fa ho gyim nipa uh, nsa hwee ɛnyɛ yize o oh, ɛnyɛ yize koraa but ɛyɛ ghanaian premier league this is our league the league is back no injunction yɛate asim ɛba saa na headquarters Ya yiri ani ase match day one here we go. This is our own. Let's cherish our own. Ghana Premier League is back. That's a from quality. It what the whole off. Let's cherish our own. Division one. That's a from quality. It what the whole off. This is our own. Let's cherish our own. Ghana Premier League is back again. This is our own. Let's cherish our own. Elements Premier League is back again. see that they come Nti yɛde wɔdɔ ka ho a ɛbɛyɛ dɛ. Anigye ka ho a ɛbɛyɛ dɛ. Di ɛrehyɛ mu a ɛbɛyɛ dɛ. Ɛbɛyɛ dɛ. Ɛbɛyɛ yɛde wɔdɔ ka ho a ɛbɛyɛ dɛ. Anigye ka ho a ɛbɛyɛ dɛ. Di ɛrehyɛ mu a ɛbɛyɛ dɛ. Ɛbɛyɛ dɛ. Ɛbɛyɛ fɛ. Sisi sisi sisi. Ɔnyawudi ɔnyawudi. Sisi sisi sisi. is the yɛnkɔ akra sports stadium na yɛnua immortalagya kɔa champion ne patrick awosi ɛnso mu mfa commentary mmerɛ ɔcreate olympics up against bɛkyɛm united kwame woteme nka so mu akra sports stadium wa me nua rekɛsɛ no guadi memɔbi di akɔ abaa de ba akra sports stadium yɛsi akanya sima aduasa ɛntɛm ani ɛwɔ akra sports stadium yɛn ade obiara de bɔ ato ne atrɛ mu ɛna game no wa ayɛ den papapapapa ɛde ma afɛnu no and uh, I'm in Canada. I got to be at the pressure to uh, become united, and become united and so uh, created a lot of chances. Uh, uh, the moment, you know, about 30 minutes, you know, yeah, they are, they are, and they are, young country, and that even though I came and to do, which I'm free through, now I'm going to passes, and then, uh, then I'll block it, boss, and ultimately, the even though I came and to do, a senior experience, you know, and I'm a Accra great uh, Olympics, and then. without na bɛkyɛm united nso ɔmo yɛ bad ɛyɛ eh, quickly yɛhwɛ ɛɛ mmeranteɛ ɔmo gyina mu ɛrema ɛɛ afɛni no wita ɛɛ bɛkyɛm united a uh, uh, goalkeeper ɛɛ uh, abdullahi idrisu and then kofi agbesima francis akwa ɛɛ um, emmanuel abonyo nso ɛɛstrake wɔ anim hɔ and francis twene clinton diodu erona esel and then desmond um, tewia seta akwadwo. and Abdul El Latifa, uh, and then uh, Abdul Latifa uh, Nabila, and if so, uh, uh, with uh, Hafiz Konkoni, uh, being himself friend of Hafiz Konkoni, when we are first living for uh, the Hunters, the chairman at what I go super is, uh, and so uh, a goalkeeper, uh, Benjamin Asari, and uh, Razak Kasim, my captain for Akagre Toliti, uh, Emmanuel Chema Bedu, Chemo Zanso, and uh, Ite Aikwe and a Raymond uh, Oku Gripman, and an Amos a Champon, a Bashiru Abdul uh, uh, Daniel uh, Andrai, and so uh, Daniel Andrai Ajete, uh, Solomon Atomako, Yusuf Abdo uh, Razak, a Deneza Sachre, uh, we will play some Samusamo, Rema Adak, Nipida, the whole uh, Abekwe, Abekwe, and you start line up, and you do that. akɛkɛse no pisɛ sɛ bɔbɔ abɛkɔ yi sɛ yadeɛ a ɔnidi atake no ɛde ma akra yesu no bi ɛdɛ awia yi nti wobɛpie mu akopɔ ma no sɛ <laughs> watumi sɛ na awia no bɔ yie papaapa nyinaa mmom stance no anaasɛ seat no ɛyɛ empty meha m'anim anka a mɛka sɛ wo a wɔwɔ park no ɔmu nu thousand ketewa bi nipa kakra bi wohwɛ akopɔma wei a ɛfa nipa bɛyɛ mpem aduanan ɛyɛ forty thousand na nipa kakra bi ɛna wa papa na sɛ ehu yɛ papaapa na kyerɛ enya deɛ a ɛsɛ ni koraa ɛwɔ ayɛ akra sports stadium na <laughs> ade baako sɛ sanyɛ sonko a kyerɛ ayira ɛwɔ akra sports stadium mu ɛyɛ the headline sponsor the headline sponsor uh, ah, pet power is not represented over here ɛna ɛde bɔ kaka gene eight ɛɛ eh, kaka gene six no saa sponsors no ɛna fi so ɛɛ eh, ɛɛ eh, saa nneɛma no demonstration no ɛna wo ɛwɔ ɛyɛ accra sports stadium eti wotu sɛ pitch panels ni bi no hasbro ɛɛ eh, logo eni beku chelsea logo ni ɛɛ eh, midiama ɛɛ eh, logo si na bɔ mu yi carolina united sechemi united ɛna no sɛ ɛɛ midiama ɛsi logo bɔ mu na kaiser solutions ɔmo logo ɛbɔ mu and of course fcc ɛka ɛyɛ ghana premier league sponsors no visit ghana ɛne share ghana ɛne so so ɛyɛ ɛɛ other sponsors ɔmo na ɔmo yɛ broadcasting right no ekuro mo ɛyɛ star times ɛno pɛ ɛna ahu ɛwɔ accra sports radio ma wɔnna why a uh, after now no uh, ghana premier league ɛne ghana football association ɔmo uh, ɛma jay woods helen sporter no sɔ represent wa no sɛ mmiri bebree no deɛ ɔmo kan ne sɛ ɛyi eh, yasɛ media no ìbɛbɔ ɔmo dɛwuru na sponsorship na tia ba this time no tumi sɛ sponsorship no aba Papa, papaapa but none of them ade represented by here sɛ wii ɛyɛ ftc etu a yɛnyɛ ewu sponsor biara from ghana football association a eh, wɔn represent ɛwɔ eh, ɛyɛ eh, accra sports stadium eti game no akɔ so a asa naa no yɛsi akan abɛyɛ sima aduasa mmienu yade a obiara de bɔ ato nyɔnko atrɛmɛ ne aka get olympics wɔn da jɛsi foforɔ ɛdi a blue and white a ɛna wɔn ahyɛ ɛwɔ agopama ne so a top no ɛyɛ blue ɛna akɔ ne pɔn mu no white ɛwɔ na ne nsa nso ano no white white no bi nso ɛwɔ san so ɛna ɔmo ɛɛ shops no ɛɛ ɛno nso bohu sɛ ɛyɛ blue ɛna white no nso ɛwɔ ne siri mu ɛna white no bi nso ɛnam ano a wɔhyɛ ɛɛ hose ɛnso ɛyɛ white wɔ oh, hɔ a na boot no ebi hyɛ black na ebi nso hyɛ green na ebi nso hyɛ white ɛna ɔmo de ama kyerɛ wɔ agogoma no so san uh, so ɛna bɛkyɛm united nso ɔmo ɛhyɛ lemon green no ɛlansi season jersey no ɛna bɛkyɛm united ɔmo hyɛ lemon green no ɛna ɔmo de blue akyerɛkyerɛw ɛyɛ ɔmo jesse names no nti ne sɛ soro ɛna fam no nyinaa no ɛyɛ lemon green no ɛna fam host so ɛyɛ lemon green a wɔte mu sɛ blue black nso ɛbom a boot no ebi hyɛ white ebi hyɛ black ɛna ebi nso ɛhyɛ yellow ɛna ɔmo de ama akyerɛ wɔn agopama no nso nti akaget olympics akyiakyerɛ independent square ɛna the first scoreboard na se ɛna fɛ nso bɛkyɛ united akyiakyerɛ international conference center ɛna the field ɛwɔ accra sports stadium a yɛsi akɛnyɛ asɛmá aduasa ɛyɛ adi sa obi e a tumi fa bɔ ntere nyɔnko atere mu sanni mi kasa friki kɛnkɔn fama Bicham United mo sɛ goalkeeper Abdullahi Idrisu goalkeeper Abdullahi Idrisu ɔno ɛna dodo na ɛde wɔn ani ɛto e no so sɛ last season na ne bɔ ne bɔ no na wɔ free yɛn wapa aka goalkeeper a okipi yɛ e lɔtɔ pa clean sheet a ɛyɛ goalkeeper Abdullahi Idrisu ɔno kora mo ɛsan man akɔnya so omi ti akan ɛwɔ ɛyɛ black taxi ɛɛ ɛsɛ ɛnimu no black galaxy ɛbɔ ɛnimu sɛ ɛka eh, eh, project for goalkeeping a ɛwɔ ghana ha ɛno talad ibrahim and of course talad ibrahim tiri kipi ɛyɛ post no ɛde ma black galaxies ɛma ɔmo qualify ɛde kɔ ɛyɛ ɔkyiri a twenty twenty twenty goalkeeper abdulai idrisu etwa bɔɔl n'asese bɔɔl n'akɔ yi akra great olympics eh, n'asɛ dɛbi bɔɔl no atra hyɛ refi ahyɛ n'abɛn sɛ tro yɛn tɔn fɛnti a akra great olympics yi ma na agyɛm abɛdu gye bɔɔl no center line so agyɛm abɛdu adan na ɛho apia bɔɔl no nsɛ de center circle chabona de mani na search na bitia control bona yes o control bona beautiful chabona tete tete na so bi bona e ntimi akọ akọ trash e to yen to fantia Accra Great Olympics Pep Power kana Premier League match day one Great Olympics zero Pechem United zero bona kwa akori àbọ̀nyọ́ ọ̀yẹ́sẹ̀ òpin ẹ̀dẹ̀ máa anabila anabila náà tiɲɛ kan bɔ a la ke abedi olympics mɔtsɔ wɔn tɛntɛntɛn pɛrɛ tɛrɛ kɛlɛ tina sira bi kutu agbesima pibɔn a tuma bɛ du abɔsɔ tina sira bi fo tɛ ten intervention fɔ ma bɛtɛ mi náà tɛ ìmọ̀ náà caman bɛ du ɛɛ experience ni ye bababa bɔn ba in na twins ne pilɛ ni bulɔki bɔn no yo a ka kɛ soliti tɔmɔ ti bɔ ne sɛ pase tɔmɔ ne tɛntɛntɛn fana tɛrɛ kɛlɛ ko ti pa a tora di so i bɔ ne bɔ ne pe ne sɛ n sɔ a ka tiwɔ ni bi o coaching staff tena ɛdiri so ɛnɛ wɔhyɛ soro kɔkɔɔ ase kɔkɔɔ ne hosɛ kɔkɔɔ san so ne nkurom si so ɛyɛ kɔkɔɔ na fitaa ɛnam n'atare no mu ɛn da coaching pa sorry for for class eight olympic ɔno so ɛhyɛ soro ayɛ sɛ violet ɛn da down the force in the same color, ɛna ne goals sɛ the same color ne boots ɛyɛ ɛyɛ na green and ɛfɛ so the gloves ɛsɛ uh, ɛyɛ white oh. uh, a ɔde ama kyɛ no ɛwɔ akɔpama ne so ɛɛ obi a ntumi fa bɔ ntwene nine kwan tena At yɛ point ninety four oh, point seven fm asom one zero six point three isra one zero four point five percent. fantastic affiliate ɛna ɛde kɔmɛnti ɛde fi aka sports ɛna ɛde ɛde yi mu ɔtɛ the question for. Patrick Domusi, Dominique euh, Solo, one of the commentators from our class hospital. Nantum, Autofix, and accessories. So we are young good driver, we are bad driver, we are good driver. So we are bus, we are truck, taxi, private car. For Nantum, Autofix and accessories. Nantum, Autofix and accessories. Tebia, Ufes, Papa, and Opa. Mama, Okana, Pop adwuma papaapa ɔkaa no menka nada o wobɛte sɛ tutors sɛ ɛyɛ pays ɛna paa ne nyinaa wobɛnya bi ɛwɔ nantom moto fiction asɛ street sɛbi a wobɛna gyi sɛle no de ma na ɔmo yɛ pɛ policy no so asan fa so na ɔkaa no wayɛ nkrantera yerayera mawatokan kama eh, nadomo to fifteen aso three ɔbɛka center no tie center no woyɛ adwuma twenty four hours seven days a week ɛdwuma sunday kɔ kɔ bɛhwɛ ahyɛ come san so ɛna uh, ɛmotɔn rim kanta ɛmotɔn bi wɔ sɛ bi ako hundred screen ɛna ɔpɛ sɛ ɔbɛfɛ seɛ dɛm a ɛyɛ aka tape no ɛsɛ no a oh my goodness kɔ na do motor friction accessory supermarket kwan a ɔmo wɔ tansoman hansonic road so baabi a kfc no wɔ no kyɛw filling station no ɛne na bo nhwɛ ne mu mataye ko kwan no ɛhɔ a na na do motor friction accessories ɛwɔ ɛɛ pɛpɛi holder bɛkyɛ bi na sɛ player baako apira na mo nka nhyɛ ne nso sɛ fanco trading enterprise. Frankwell air conditioning by Frankwell conditioning 1.5 horsepower, uh, 2.0 horsepower, 2.5 horsepower. Ní nyinaa wọ Franco Trading Enterprise. Kana ki yoni kule sabana ya jewa, kada dini tesi ya kawa mwana pani tena kama hii uwa jama, beto ili kubaba shoni ya kudagi. Nisana ni wapi mwana, tebo wane mkwaya, mwana abediwi bashiru, kwa wane tese tena hati na wabi. Dabi, dabi, dabi, bwana flash ya, kwa flow kick, advantage, ṣe ṣe mi náà tẹ̀ tó fi ẹgbẹ́ sí ma èyí bọ́ ọ̀nà ẹ̀dọ́ mẹ́rin nìyẹn bí tinubu ọ̀nà ọkọ̀ ni wọ́n lè di nìka bí wọ́n lè sọ ó sọ fún bíbọ́ ọ̀nà mọ̀nà sábà náà tó tó yẹ tẹ́ẹ̀kì tí yóò tó di ẹ̀bìnrin ká ẹ̀bìnrin wọn fẹ́ẹ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n náà fẹ́ kẹ́ èyí wakyerɛ bɔɔl no sɛ wobɛkyerɛ bɔɔl na aite aite da so ka bɔɔl no ɛrɛma no abɛkyi ɛrɛma yi mana agyima bɛdu obirifo agyima bɛdu wakyerɛ dɛm aite sɔkye agyima bɛdu anana sɛ ɛdi agyima sɛ bɔɔl no aite paa agyima bɛdu Tattoo, former Black star player from the 20 FIFA World Cup winner and uh, the 20 Wasu Cup of Nations winner and the 20 Pound Cup of Nations winner. Pia Kadama Unity, Emmanuel Jamal you Ayi kura yi kyerɛ bɔɔlu sinasira bi na nkɔbɔ bɔɔlu maa ka tiim kasi wa tiɲɛ ko tɛ wa mana kasɛ a yi tɛ a yi koyi jaani wa tɔ ko pamana so tefe ka gane a yi koyi a yi tɛ a yi koyi a yɛrɛ sɛ mi bɛ ti ni nɔ in ka wɔn na an bɛɛ koyi ni ɲinan yɛ tefe ka gane kabɔna sise bɔ na tori pɛrɛtɛrɛ kana na sira bi a y'a pa pɛ a ka jɛ toli sisan sira bi e mo sa champion nti ya control war ya kai mo sa champion ha danu ya ɛwɔ nigeria ɛno na wɔtwe pɛpɛpɛ penalty shootout bagaladi versus faigo b ojabɔ ne ti emu ɔtɛkyɛ nkɔ sɛ eyi o ɔdebɔ ne to ɛpono na ghana kɔfa yɛ one zero two thousand nine in uh, egypt. Emmanuel Achema Bedu. One also, Osaya Yo, the one to us now, you can see, Brazil, Magana, Winifrua, the two players, Ewa Gopamanitra, history, Omundi, and Kamuda, that is, Penetration from Nagana, and the two players are playing for a graduate Olympics. Interestingly, bọọlụ ẹwọ bẹchẹ united obi ẹtì nípa bọọlù ntúni ọkọ àtìrìmù yẹ àtọmọ ẹgbẹ six point three ẹsẹ kan ẹtì máa ẹdùn ọtí olùkí sẹlẹsẹlẹsẹ ẹgbẹ bọọlù náà bọ pílẹ abakú sọrọ fífẹ pílẹ máa kọntínú bọọlù ẹbí dẹmọ sọsẹ pọ òkè ẹdẹmẹ ni ẹbí tìrẹ kọ àná ayíkọ ẹbí tìrẹ kọ náàsùn ẹbí bọọlù ẹkọ akẹgẹ tó lẹsọ sọmọ tẹpẹgà bọọlù ayíkọ ẹjẹ ọ ọbẹ kọsọmọ náà ayíkọ ẹ náàsùn ẹbí Israel lazy was a lazy approach player for Kaga's Olympic Daniel and Brian Aite should have been done better. It's like an Aikwe, Aite, it's a born of the team United. Players for Thomas Jesse up to a Latin. Looking at Kwana Matano about three in the Ebor and Sinana and after the B. Let's see, I can obey. Therefore, I'm from uh, the team United, the Hunters. How many are Boys? And I just so pepa Ghana Premier League match day one Olympic yìí o pẹ̀tẹ́ United yìí Perfect. So far, ebi ẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ ebi ẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ about three seven years. I think the Great Olympic are doing the most ever good performance. understanding. The performance of Emmanuel Chimambidua, you know, it's still uh, what he said ebetumi abobɔ ɛde akɔ n'anim kakra they are doing everything possible but nketewa eti ɛde mu ɔbɛ na ɛdun do afɛn ɛkɔ akaka na ɔba akaka but if there is going to be a goal ɛwɔ first half mu ati akɔ abade a i'm expecting great olympics. katon wensa oh swift country asempa ninety four point seven fm live commentary from the accra sports stadium. obi a n ti fa bɔ tiri nkɔ tiri mu yɛ bɛɛ paa. Ghana Premier League match day one tajima bedu ìjọba ọdún fẹẹ fẹẹ bi bọọlù wọn akọ akọni pẹkẹ mi náà jẹ wọn tiẹ bá fún mi nù kínkín dodo dodo ẹtù àpọ wọn fún mi nù náà sọ kàfí wọn ẹ tẹ ọkọ tó náà jọ wọn fi àjẹ náà bẹ jẹpọ ọkọ ntina kàfí razak yellow card bẹ tẹ̀lé ẹ̀ yellow card ẹ̀kọ́ ẹ̀kíyà kàfí razak ọba black card bíyà ọmọkùnrin ó ń the top four. ọ̀ òwe tí pápá ọ̀. Kasim Rapat last season. Ètè ẹnu mọ́ máa lé bi ẹ̀kọ́ bọ́ọ̀nù pápápá yẹ̀pẹ́ ṣe pẹ́ẹ́lí jẹ́ ọ̀rọ̀ sí pọ́sítì ìfọ́sọ́ bí bá tó a Kasim Rapat òtẹ̀ náà ti fà á sọ kẹ́ pẹ̀túrú ní pẹ̀túrú wọ́n á sẹ́ santikọ̀rọ̀ pẹ́ẹ́nìmẹ́pẹ́ẹ́nì náà sọ olúbọ̀ ẹ̀kọ́ mọ́dọ́ kẹ́ni náà pàǹfọ̀ he said, Mr. Fred, top of said, no, no, no, no, no, no, not for sale. I don't want to borrow. Kasim Razad. And, uh, of course, coach, Yao, Preko, Yao, Rat, Preko, and I changed and then one. I was take out to her, and I issue instructions, and I bought Mr. Peter, Wapon Polotov, and I said, Kati, and I said, go, that's in the food, come on, come on ɛwɔ agopama no so yà prɛko ɔde ne nsa hyɛ ne kotoku mu na tibati yɛhwɛ a na wɔka yɛhu ne sɛ nsa kɔ pii mu a tamatɛ a ɔkyena ɔne rtu ɛde bɛhyehyɛ so bɔɔl no ɛwɔ mu sɛ kyɛpɔ ɔdan no ho baako bi no ɔbɛtumi akɔ anaana nso abɔnya bɛyi bɔ no abɔnya de bɔ ne kɔ ɔma two pass kokoni nansera bi goalkeeper benjamin kasari abɛkyɛ wɔn ɛdɛm aka get olympics wɔɔrɔ juma bɛ du juma naa juma bɛ du ofisi bɔ ɔnama no ɛja wɔri n tɛpa so fa kumi no a bɔn sɛ kyɛnpɔn ɔwɛ kyɛnpɔn ɛlisi bɔ no emu sɛ kyɛnpɔn naa sɛnɛ bi ata gɛtɛ olympics ɔmɔ tan ɔmɔ tan kasitasi bɔɔlu beautiful ɛdi esi manu abɔnyɔ abɔnyɔ ata no naa sɛnɛ bi bɔɔlu ekura haka gɛtɛ olympics bɔɔlu fifi hɔ emu sɛ kyɛnpɔn kyɛnpɔn ɛdi bɔɔlu ato right side haka gɛtɛ olympics mɔmɔ bɔɔlu pass naa sɛnɛ bi bọ́ọ̀lù ẹ̀ ń tiri ẹ̀kọ́ abẹ́rẹ́ ibẹ̀ kẹ́mi united kẹ́mi kura bọ́ọ̀lù bẹ́ẹ̀ kẹ́mi united just one tẹ̀wia tẹ̀wia dan ne ho ìwọ́n náà mẹ́ni nìyà tọ́mọ náà tẹ́ tẹ́tẹ́ náà sọ dàbí tẹ́ bọ́ọ̀lù ẹ̀kọ́ yẹ bọ́ọ̀lù ẹ̀kọ́ abẹ́ kẹ́mi united south kwado ọjà tiẹ̀ bọ́ọ̀lù náà sọ aka akẹ́kọ̀ọ́ níbi bọ́ọ̀lù akọ akọ̀dì ebe ní nà sọ́kyerẹ́ tọ́mọ náà tiẹ̀ bọ́ọ̀lù mẹ́ni nìyà náà sọ dàbí bọ́ọ̀lù ẹ̀dí mi kálẹ̀ fi ahyẹ́ náà mẹ́sẹ̀ fọ́ a ẹ̀ńkọ́ ntí a bẹ́ẹ̀ kẹ́mi united players pọ́tẹ́ náà four twenty four jersey testimony terrier twenty one zero six point three at the atepa ninety four point seven fm Is esira one zero four point five fm live commentary AFC Accra Sports Stadium Ghana Premier League match day one tibọ́ni tẹ́pàtó kọ́nà kwakodi yóò tó lè tìrìmọ́ kọ́sùmọ́ ọ̀nà fún ọ̀kọ́ tomorrow kọ́ yẹ adibabɛde wɔbɛhyɛ ɔtena ɔpɛgya bɔɔl cross akɔnya abaa no serɛ de nti ndi odu pimu no soɔ yɛkyɛ yi no sɛ nasoa no bi na bɔɔl pimu no ha no yɛ den bɔɔl no asɛbɛde mu ɔsɛ sɛmpɔ asɛbɛde gyina ɔsigya bɔɔl no ma me dɔbɔ no sesesee na serɛ side aka great olympic wapɔ small no pɛsɛ kɛne ma akɔnya ma olympic pimu no no serɛ de dabi dabi dabi bɔɔl no yɛ goal kick na wɔn sɛ abdulayi drisu wɔkyerɛ bɔɔl no akyi yɛde bɔɔl no atoɔ kato one zero six four three planning to four four seven fm nfa one zero four point five fm live from the Accra Sports Stadium Ghana Premier League match day one I Accra Gate Olympics zero and uh, the United zero. National Motor Fitness Office, Franco Trading Enterprise, Franco Air e Conditioning, Open Franco Trading Enterprise, Ubo Huomo Health Service, Ewa Tabaka, Luxury Cinema uh, Pastor Prophecy, when I be Womo, Sanso and I come in Kuma Settle, otherwise Bodeno, in Chemo, otherwise Bodeno, Pastor, when I don't like Bodeno, Prophecy, I oh, want to Sanko, Training Enterprise, Sanso oh. and I call Hatra, Association Wado, Sanko, Training Enterprise, Okatama, Committee, one is Wewu, Sanko Training Enterprise, Sanso and Kuma Settle, a Doom Market, where I be Womo, Sanko Training Enterprise, Sanko, Settle, And, uh, and of course, Kasua Franco Trading Enterprise. Ghana have a beer. ɔkɔ Franco Trading Enterprise asɔrɔ a Franco air conditioning uh, 1.5 point five horsepower two point zero horsepower ɛna two point five horsepower. Refi be ne bɛn ɛdɔ fɛ ebi kan na bɛn ne wiɛ ɛwɔ aka sports stadium ɛnɛ yɛ adeɛ ɔdi adi bɔ ɛtiri yɛn kɔ ɛtiri mu. Ɔda sɛ na mi di nkankan yɛ no ɛɛ Olympics fo ɛɛ uh, Dominic Festa no but the two of the matter ne sɛ sɛ awia kɔyɛ opening game na wɔ ghana premier league eh, the strong sɛ eh, they are in for a business what time they dey near bɛsɛ enya win o betumi afa so second half no eh, this way to find a betumi afa keep first two points. Two one zero six one three after finance four point seven FM is now one zero four point five FM fantastic after You know we can say everybody. Freddy Cannon by the way and at the close of the score, Kakage Toliti, Iakosu, Emasientia Pabo and Tuatremo, the Cabinet and the Hunters, Omotuentia Pabo and Tuatremo, Diosio, the Wakas for Stadium, he was in the Fetchaponi. Thank you. 94.7 Sport. Let's cherish our own. Ghana Premier League is back again. I say this is our own. Let's cherish our own. Division 1 League is back again. This is our own. Let's cherish our own. Ghana Premier League is back again. This is our own. Let's cherish our own famous Premier League is back again. see come come The Ẹ̀rùntì àdé wọ́dọ̀ kan wọn. Ẹ̀bẹ̀yẹ dẹ̀. Ẹ̀níjì kan wọn. Ẹ̀bẹ̀yẹ dẹ̀. Di eré ṣe mú ọ. Ẹ̀bẹ̀yẹ dẹ̀. Ẹ̀bẹ̀yẹ dẹ̀. Ẹ̀bẹ̀yẹ àdé wọ́dọ̀ kan wọn. Ẹ̀bẹ̀yẹ dẹ̀. Ẹ̀níjì kan wọn. Ẹ̀bẹ̀yẹ dẹ̀. Di eré ṣe mú ọ. Ẹ̀bẹ̀yẹ dẹ̀. Ẹ̀bẹ̀yẹ dẹ̀. Ẹ̀bẹ̀yẹ fẹ́. Ọ̀nyẹ́wùdí. Ọ̀nyẹ́wùdí. c'est Bouddha Since the days of Baba Yara We've been there Premier League is back again Since the days of Shamokwe We've been there Division 1 League is back again Since the days of We've been there Women's Premier League is back again Since the days of John Sports 1 All right, still live on uh, Sempa 94.7 FM. Uh, Immortal Ajakwe Champon, Patrick see live from uh, the Accra Sports Stadium. Now, uh, Mr. Michael Kwesi Graham, uh, Mahoon T. Um, <laughs> Accra Great Olympics up against Bechem, Obianfa Bon, Antonio Quantinum, and refreshingly, Emmanuel Ajamambadu makes his debut again after 12 good years. He's back. And uh, Ajamambadu Jidamudima Great Olympics. Nika no no. Um, that's nice. Uh, Mukosa Adam Obaya and I are fine. Now you're fine, pa. dia Um, CEO of uh, Wings and Us. CEO of Wings and Us. And we are pre birthday uh, presentation. Um, Wings and Us ɔmo aba a de ɛyɛ ɛɛ eh, me birthday presentation ɛɛba eh, ɔmo sɛ ɔkyerɛ no ebia na ɔmo ahume nti ɔmo de aba nti oge mɛpɛ sɛ ɛyɛ wɔ studio na anaka ɔmo pɛ sɛ ɔyɛ no sɛ ɔmo mmerɛ studio nti no tie bɛ ndɛn ɛyɛ eh, serious o oh. ɛɛ ma ma yɛn kyia um, the far lady Mary Samano Queen Star Japan um, Mr. Vonyo um, fantastic afternoon mo tie na mɛ mɛ Bayern Munich for another game running Bayern board draw. Ah, ah, but I deɛ but ayɛ the over since you know. no ɛnyɛ problem and then two-two up against stuttgart Now, eintracht frankfurt ne uh, Vuzberg, Vuzberg ahyɛ mo kaba kɔma me, ante ɛsa berlin two. leverkusen a hoffenheim 4 mines 1 leipzig abɔ dortmund 3 <laughs> And ɛne napoli need 1 nil pɛ ɛkɔ 2 2.5 marble 1 oh Mudie, oh, Go tell everybody, bring back the roof. Say Ghana, Ghana, uh-huh. Ghana, Ghana. Say Premier League, Premier League. Division One League, Division One League. Best Premier League, Best Premier League. It's back again, it's back again, it's back again, it's back again, it's back again, it's back again. Uh-huh. Ghana, Ghana, Ghana, Ghana. Premier League. Enti um, maame mr graham mkasa kakra uh, um, mr graham <laughs> na meka mr graham ɛdi eh, but i think na nya agorɔ no wodie um, wakyerɛ he was serious and so uh, um, maame mr graham nkasa kaka. but my mom results ahodoɔ a ɛkɔ um, later on there be some sampdoria versus ac milan in Tishan. ne so in inter milan and torino and so ɛbɛba so and hmm, that is the Italian Serie A. he, and But you said the EPL, you're postponing for two weeks because of him from efie nwoe the green nka right ryan and ɛnɛ uh, wabɔ valencia 2-1 now espanyol 2 sevilla 3 about 80 minutes sevilla taking lead neighbor 3 goals to 1 espanyol ɛbaba cadiz and barcelona will be at 4.30 mame and then atletico madrid and celta de vigo so bɛba so nim sɛ eh, caf champions league is also on and of course the confederation cup is on yɛbɛma update of uh, ne nyinaa update of Ninina. and nti so mame now the us open ɛnso ɛkɔ so for a long time and nsi sɛ wɔn a wɔn nhyɛ dan yi bi da wɔn adu final mɛka ho asɛm akyerɛ hɔ ɛnɛ semi final na asu in a us open e mmarima no fam hɔ semi final no hmm. deɛ kɔyɛ yɛ nie mepatwɛw Carlos Acares of Spain, watch Francis Tiafoe of USA up on a 3 2. And Acares through to the final, up against Gaspar Rood of Norway. These are guys are one more NGB. There's no Novak Djokovic, there's no Nadal. The usual names now, not here. Final, not set it. It is Gaspar Rood versus Carlos Acares of Spain. Now, there was, a, uh, there was an African. Ah, na awkward and him kakran kakran kakran. Yeah, oh, uh, well, yɛbɛfa ne saa final asɛte ɛ ɔmana fam aga and ons jabre of tunisia ɔyɛ african um, ons jabre mepatwɛ si abotire no twa swatek ma ɛ na gye bi ne yɛka sɛ africafoɔ us open agye african will do the final of the us open ne ne ne ne ne ne ba no yɛ steady wɔtwitwa nkurɔfoɔ twitwa nkurɔfoɔ saa asagorɔ asagorɔ asagorɔ pa final of the US Open. Interesting. <laughs> interesting, interesting. And uh, it is the CAF Super Cup with that Athletic Club of Morocco and then Renaissance de Bakani of uh, Morocco, Santi Morocco, Fomino, Omodi era uh, Complex Sportive Mole Abdallah Stadium. And asa match here passo, The winner of the CAF Champions League and the CAF Confederation Cup and uh, one more at the Epsom. So, Africa calendar and there, uh, and something which is then you animal for ya, or more bono. tɔn tim sɛ super cup na ɔmo de prapra kwan mu yi biribiara neat ansa ne start another season ɛɛ ah, baayɛ astarte season no mm astarte season no wɔyɛ bɛka ne sɛ prelims ɛɛ ah, prelims na ɛkɔ so nti ɛɛ eh, ɛnyɛ sɛ group stage nti ɛbɛfa ne saa ɛɛ deɛ nti ɛɛ yɛ yɛ magic o africa yɛ magic nti nyɛ problem koraa. nti ɛho asɛm ra ne <laughs> messages na starte we wesi happy birthday in advance uh, kejua i'm listening to you okay um, thank you so much thank you thank you thank you thank you thank you thank you thank you our own let's cherish our own mm. Ghana ah, I bless you um, ah. I say this is our own enti wei yɛyɛ ne wɔ akyiri a ɛmfa yɛn wɔ akyire a ɛmfa nti na ɛsɛ kwan bia so yɛyɛ no ɛwɔ studio wings and us wings and us mpanimfoɔ abɛsra yɛn wɔ studio nti yɛka sɛ yɛwie commentary no ansa womatoa so a ɛbɛyɛ some wait na ɛsɛ yɛma mu ɛfa mu na nti ogre fa camera no to so um, mr graham tena ase mahu sɛ wo ne mrs nana mrs tena ase ɛna junior so ka ho ɛna um, chairman so ka ho and um, hey, um, UTN live on Asempa 94.7 Maybe some um, Afakon, Quinsta Afakon, uh, eh, Wings and Us. Wow. Hey, and Niema de Mudi Niema Ba. It's eh, the birthday a starting term, my starting term pa. Um, uh, eh, Mr. Graham, but your tribute microphone in Kasakakra because of commentary. Nti, I see a call back to the crash sports stadium. Nti, unfortunately, me to me, so my mom trying to tell you, we should. Nti, I say, Kasakakra sana. Okay, for to Mr. Graham, so Mr. Graham, when you jump, you pet now they are turning wife, so me. Why? <laughs> Ah, chairman mama kwaba aha bɔkɔ mu namunam mɔmɔ mu amanneɛ na nea ɛwɔ mu ne sɛ ɔkyena no so ɛsu bɛkɔ baabi akɔyɛ adeɛ nti na ɛsɛ kwan biara so ɛsɛ ɛba na yɛbɛhyɛ onionyam nti yɛyɛ no na ɛso ɛde bi baɛ sɛ woso fa gye fa twa w'anom kakra mengyina mefa ntwa m'anom mefa mpata me kra saa wow Eh, Mr. Graham, ma, surprise me. Chairman, Odin ni the same. But you should be microphone. Medi medi soft Wendy. Soft Wendy. Yeah. Also oh, na bomb pa yansa ni. Eh, shuti eh, but you kasagu microphone mma me. Ah, ungasa. Oh, kasa kasa kasa kasa. Kasa kasa. Oda oh, ka hello keke. Hello. Na Odin the same. But you friend me Judith wow behind every successful man be, beside every successful man there's a woman nti um, mate aseɛ maho deɛ nti a mr graham ɔyɛ wide saa no uh, junior bɛkasa kakra twe bɛ microphone no aha wodin de sɛn ɛfrɛ me kwabena kwabena dɛn waa kama sɛm kama sɛm fɛm kwabena gyekum kwabena gyekum wokɔ school wɛn tumkɔ vision vision wowɔ class bɛn tumogye chess two ada wadi ahe tumɔ 14 years hey! ɔnyɛ fua ɔnyɛ fua na abɔbɔ ɔbɔbɔ paa fine okay ɔde yɛbɛ kasa kyɛma na ne yɛbɔ mpa yɛ ma mi ansa na makɔ yi na so ɔsɛ ɔwɔ ha deɛ a ne adeɛ anaa bɛka biribi kakra ansa oh um, dwumadi a yɛde ahyɛ ɔpanin gray amensa no na yɛne ayɛfoa so sɛ ɔbɔ adeɛ ankasa ɛhohom bɛtɛ akyiri hmm. na wade n'anim kan sɛ na wahyɛ aseɛ yi ɔma hmm. ne mfu popɔ a wiase afa no nyinaa ɛbɛte ne nka ɛna kyɛ sɛ onyame nkɔnkɔn aka na koma sɛ mm. yɛmbɛbɔ ne kyi dɔn na yɛmbɛsra wo mm. na yɛmfɛ ayɛyɛdeɛ yi ɛmbrɛ wo na yɛmfa bɛhyɛ bɛde no ase yɛwawerɛhyɛmu ne gyidie sɛ mm. afe a nyankopɔn ne wo bɛwerɛ mu yi ɔde nyama papa ne mpagyaeɛ ɛna ɛbɛka wo ho ɛne nyinkyɛre nti no ɛno nti na yɛnam mm. ne kakra waa no no ya nti no sɛ wama yɛ akwanya deɛ ama yɛmfa mpaebɔ no mhm. ntaatoɔ prɛkɔ twɛdeɛ mpɔ nyankopɔn ɛne anapɛ nso awie nso yɛda wase ɛyɛ wopɛ ne wodɔ ɛna ama ɛnɛ nso yɛnso yɛasɛ bie na akwanya kɛseɛ yɛ a wabia ama yɛn sɛ yɛmpo a yɛnsɛ mfatɛe papa woni yɛabɛdu saa pɛpɛ so yi na ɛyɛ aseda nko a na yɛbɔ mpaeɛ ɛma yɛ nnua bɛrima um, a birthday um, afahyɛ yi mm. a ɛyɛ ɔkyena a wɔne no ahyɛ aseɛ nnɛ papa um, ade bi a wohyɛ aseɛ no wode bɛawieɛ na ɛnɛ nso no yɛsrɛ nkwa tenten nkwa a sika wɔ mu yɛsrɛ ahodene ɛma ɔno ne kraa ne n'abusua nyinaa mpaebɔ no sɛ wobɛma wabanbɔ ayɛ kɛseɛ wɔ no so na dwoma pa a ɔno nso asɔ mu a wɔyɛ yi mpagyaeɛ ne mpontuo bɛbɛ mu ɛwɔ yesu kristo din mu ne yɛabɔ mpayɛ amen amen amen mahu sɛ nneɛma bebree na mode aba eh, mr graham wings and us wings and asɛ gye sɛn asɛ ataban anaasɛ kyɛkyerɛ twɛ bɛ microphone no ma me mr graham wings saa wings and us eh, yɛtwerɛ wo sɛ aboa biara a ɔwɔ ntɛkrɛ bia wɔ eh, ataban na ataban no ne yɛfrɛ sɛ ne wings wings no hmm. nti aboa biara ɔwɔ wings bia yɛde ho dwuma na woka sɛ aboa bi a ɔwɔ wings bia modi ho dwuma ɛwɔ asase so ɛfiri hmm. eh, dabo dabo hmm. eh, kurokuro akɔnfɛm mm-hmm. akokɔ pete nka ho okay sɛ ɛna ka ɛdina mi sese no pete nka ho <laughs> papa lebi so nka ho okay okay eh, anoma anoma yɛ aburo anoma ka ho apatu pere apatu pere apatu pere nka ho okay apatu pere nka ho mate ase mate ase ah, nea nipa wie biara ɛwɔ asase so biara ɛyɛ wings bi a wings bi yɛdi ho dwuma ɛne aboa bi nso a ɔwɔ ɛnan ɛnan okay aboa bi ɔwɔ nanan bi a mm-hmm. no yɛyɛ wɔ apɔnkye pɔnkye pork zakaria mu sɛ mpɛ pork paa ɛɛ mm-hmm. ebia a ɛnwi wɔ ne ho na ɛnwi wɔ ne ho a ɔwɔ nanan bi a yɛdi ho dwuma sɛ mo mo mo mo mo rosti mo mo yɛkye mo kye yɛgrele yɛ kebab wadaro mande kora no yɛde kebab paul kebab ɛna nea yɛagreli ne biribiaa so ɛyɛ ne ɛma spɔle me nɛ ɛna wings no nso wings no nie ɛsi yɛi wings no ne ɛna de akyekyere ho yi so ɛdɛn wei deɛ ɛyɛ adɔkɔdɔkɔ deɛ a ɛde berɛ wo sɛ wo so mefa ntwuma nom fɔtɔwe nom fɔtɔwe nom fɔtɔwe nom o oh, ma ma ma ma yadeɛ ɛna yɛakye wei deɛ wei yɛ surprise ɛka nyɛma ho so ɛyɛ a yɛmfa nka me no ok wei yɛ wei yɛ spark Hey. Where's Park? Original. Every eh, uh, Mama Special. Ah, Mama Judy Special. Correct pa. Oh wow. Although this handwriting no no spark. And eh, me best to me best me pon. Na ma dwodwo me ho. Na ma ma ma wawa mu. Correct correct. Me da mo ase pa. Um na me shamo. Na me shamo. Na me shamo pa pa pa pa pa. Wings and us. Uh, mo the send ah, mo mo take orders for birthdays, ne wedding ne? I say obi really. Yeah, bibia bibia. Birthdays weddings, mm-hmm. funerals, um, pool parties. Uh, event bi a wobɛ wobɛ fɛ yɛn bi ano. nkɔ mma studio ha yɛ hwɛn paa. event bi a wobɛ fɛ yɛn bi ano. mo wura mu. yɛ wura mu wofɛ yɛ asɔre kora yɛbɛba abɛkyikyia ma. ɛɛ because aboa bi a wɔta ka yɛ redeɛ. yɛ yɛ yɛ yɛ tu faa wow wow ɛhwei ɛnyɛ nkɔ ne tenten momfa mo namba no nto dwa no important paa mahu sɛ ɛwɔ pepa no wɔba te wode moamfa ma eh, no nka na yɛnkɔ eh. yɛnim i just wish na nka ɛyɛ eh, different day a yɛnyɛ commentary yɛnya di nkɔmmɔ no nwieɛ but uh, unfortunately ɛsɛ yɛyɛ no short na yɛtoa show ni so ɛbatɔ bɔ number no yɛ numbers ni Zero five five three. Four two four. Eight six nine ɛna zero two seven zero. zero two seven zero. seven three seven. seven three seven. six hundred. six hundred. Uh, zero two seven zero. seven three seven six hundred. wow thank you so much um, i'm so grateful nyamensha mrs nyamensha paa mɛtum bɔ tasty way no bɛtum sɛ ɛbɛkɔ yie paa ne adeade a mɛda wo ase mɛda wo sɛ house b ɛka sɛ wɔbɛyɛ se wanka se gyae yɛngyae ne hoahoa da bi wotae n'akyi sɛ kwan bia so mommra mɛ surprise me and i'm so grateful adwuma no yɛbɛkɛ uh, yɛbɛyɛ yɛbɛyɛ adwuma mebisa ma no the fire lady ɔyɛ show ɛwɔ asɛmpa ne ne na ɛwɔ asɛmpa ɔbaa baako ɔda yi mu dabi ɔmoyɛ mmaa mmienu ɔno ɛka ho na ɔsɛ gyale sɛne yɛka no ɛtu eh, fa no hwene mu ɔne kaa ni mu nti ɔpɛ sɛ ɔne mu den sɛ wɔ so na ladies time ɔmo show bi ɔmo ladies time man ko a sɛ mmaa sɔrɔ mu yɛ ɔmo dɛ tɔte yɛ kyɛ sɛ ɔwu kura nti mɛ ɛne ne bɛ di nkɔmɔ ne ahwɛ deɛ mo bɛ tuma yɛ ama no mmaa so deɛ. problem ni hu. ɛɛ ɛwɔ yɛ yɛ atrash to mr graham. ɛnu ani sɛ wa fɛ yɛn. ɔ mo start friendly mo sani mo se program bi ya yɛ tɔ nsa fɛ mo bɛ ban ne deɛ i think nkurɔfoɔ so afa mo namba no and yɛn nso bɛ di ho dwuma yɛ sɛ nkurɔfoɔ ɛne mo bɛ yɛ mo mo mo logo no ne yɛ yi ne yɛ fɛ paa ti wings ɛna akokɔ ne ti da so. saa wings ne hyehyɛ ne nkyɛn ayɛ krado sɛ yɛbɛto ayɛ krado. but so more social media. ɛɛ social media so saa nhyehyɛ yɛ facebook yɛ wɔ facebook ɛhɔ uh, the other social media uh, eh, instagram ne instagram twitter na de na yɛ wings ne w i n g s ɛna n n. Mm. As, uh, no, uh, US. US. Okay. As, uh, eh. all right. All right. I think uh, I get you now. I know crowd issue. Hey. Wow. I'll continue show camera. Oh, I see. I'll continue show. All right. Um, thank you so much for your time. Mm. Nyamishamopa. Abuja, wings and us, now best friend. I'm saying birthday, they say, and I'm a chassis here. Now, Mrs. Chia, nipa mienu bi na yenkoi. Mekɔ bi ne manka bi deɛ. Eh, chia nipa mienu pɛ. Bituma chia ɔsɔfoɔ koraa na. Akɔ. Ɛhɛn, yɛfrɛ ne sɛn? Biedu. mama one odiifoɔ esi edu. Uh-huh. mama one. mama ah, one. asɔre ɔsɔfo wɔ asɔrebɛn. pàtó sèé ɔsɔfo wɔ asɔrebɛn. pàtó yɛ redeemer scott international. wow wow wow ɛkyia mu mi ɛ junior bɛkasa ɛkyia ɔnam fufuo tu ɛkyia ɔnam fufuo tu na yɛ hwɛ akasa ɔdeɛ maa akasa wɔ mu na sɛ graham wo ni mu dwa mu ɛyi ɛsɛ mbɛgye akɔ wɔ hɔ aha kyia ɔnam fufuo yɛ. pàtó mi kyia madanfo edumon. edumon ɔne na ɛkɔ school ɔne na ɛwɔ class okay na wɔn abie mu. na joshua. joshua okay joshua mo amo ato nka why na also bɔ position bɛn. atumbo six. ɔbɔ six defensive midfield. ubu nuya bàtà ɔnan mi gaasa ɔnan mu nyɛ den. bàbá tí wàá bɔ eight. saa. kyerɛ sɛ don mind the body mind the engine. mɛhyɛ da frɛ wɔn wɔn ba studio ni ɛdi nkɔ why wopɛ sports wɔn wosɔbɔ de team bɛn. barcelona ɛyɛ ne sɛ sɛ deɛ kɔ yie ma mo sɛ sɛ mo kɔ kyɛ hwan Ɛyi, sɛ sɛ na ɛbɔ goals ne mo no. I met him from why me invite hmm. him. That's nice. And uh, Mr. Graham of Wings and Us and then uh, uh, family and uh, then my bed joining in the studio. Almost a men fa bed in Shasisia. Me patro me damasia bekasa. Me damasi pa mama my bed in bibia at demua kama kama pani and dia. Wow, this is beautiful. Okay, now ubo and mutontons I send your bed and bed there. <laughs> Okay, pa. <laughs> My goodness. All right, bibia the thing. Okay, young go back to the Accra Sports Stadium. Yeah, yɛkɔ back to the accra sports stadium na yɛde live mm. i did not know woretu fa mehwenem dɛm mm. uh, vivis kitchen uh, vivis kitchen so so vivis kitchen so Afre. me vivis kitchen so Afre. ɔtee sɛ wings and ass aba no ɔsɛ no mema wings and ass intake last year vivis kitchen ɛna ɛde aduane brɛ me nti na ɔtee sɛ wings and ass aba no ɔsɛ no ɔmuntumi nchallenge me nti vivis kitchen nso so afrɛ vivis biribia da din memfa nto ɛ mepo a mɛfrɛ mepo a mɛfrɛ <laughs> yɛkɔ back to the accra sports stadium great olympics versus uh, Bichim United. leg is back again. I say women's Premier is back again. Hey, hey mama, hey, mama, it's back again. Tell everybody, tell them. Everybody, tell them. Go tell everybody. yɛfrɛ uh, no lines no ɛyɛ rough kakra but yɛbɛgu so ayɛ na yɛahwɛ akɔ akra sports stadium na yɛakɔfa second half of the game astarte dada Uh, eh, but still, more of him, you better call. Ghana Premier. Phone no pay on pay, you better friend. I love you. Thank you. ɛnyɛ pike na ronaldo sɛ wopɛ beef a yakobo moro kegewa no yɛ baako pɛ foforɔ bia ɛsentɛ kegewa no yɛ one na yɛrekɛse ɛdubu adi das mama ɛfɛmagya wosum asɛm papa meɛ taxi driver ɛwɔ nungua police hɔ ɛfɛmagya cosmos wɔde yɛ mɛda ne papa wɔde ne ɛna osuo no sɛ yɛ mɛdɛ ɛyɛ mɛdɛ kadwua no ankasa neɛ ɛtiefoɔ elizabeth ado amapele nie ghana black queens midfield a motie erico Etiefoɔ Elizabeth Ado Amapele nie Ghana Black Queens midfielder Motie Eriko hegyi wɔ n'ankasa Kedua, John Pencil. Hello, John. South Africa, no nickname band is someone from or still John Juana, still JP4. And as I said, DNA saying. Oh, your friend is John Ju JP4. Yeah, man, yeah, man. The Apojo Society just a baby woman. Obi ba John Ju found when you're not to form, found when you're not to form. You best so just Yama. This is all from the machine. is. This is our own. Let's cherish. right up. Uh, for you. Where damn we call? Where damn I can't post it on the. I can see a record here. Cherish our own. Also, I'm on um, you see the second 45 minutes now. Ebeba from the Accra Sports Stadium. Um, in time, Torino game, no. Ashasie. Paris Saint Germain, LED breasts by a goal to nil. Oko breast, a team, uh, there's a player, a friend of Brazil. Uh, there's a player, friend Brazier, them number three jersey. Um, more ball a, a back five, one on a ball from the left side. A friend Brazier, them for breast, them one. no clock, eh, she want league is back again. The way she want league is back again. back uh, <laughs> to the Accra Sports Stadium. Afedi afa immortal Jacob champion Patrick Awusi motemenka mu nso mu ɔnkran. Well, I mean, we just said we're the second half, no. Uh, as I say, this is this year Kenya best man. Uh, I do know, and 55 minutes of a play gone at Accra Sports Stadium. So Accra Great Olympics, you, the Champion United, you, and Sister Abba, and said. daniel ndran Ajete, jete esimu ama samuel asikwe nso aba abɛhyɛ mu ɛdɛm aka great olympics apart from ano no sisan eh, sonko biara nhyɛdan mmaa waka sports stadium yɛ yɛn ade obi ade bɔ atiri nyɔnko atiri mu samina mi kasa yɛ tɛnpɛ hold up ɛwɔ ta aka great olympics ne ɛba apɛ gya ne ho asɛn no kɔm ne so ɛɛ the medical team no ɛhwɛ sɛ ne ho bɛtɔ nana asrɛ kɔn fama na to moto fix and accessories sɛ woka no sɛneɛ nti bia no wode kɔ na ado moto fix and accessories a ɔmbɛsɛm sene kamakama ɛde ama wo sɛ bia wopɛ sɛ wo change oil wosesa wo tae woyɛ polishing detailing yɛyi so ste machine ɛmfa wohoro engine no ho a na do moto fix and accessory and of course franco air conditioning acquisition airport from a from a new ɛyɛ franco trading enterprise franco air condition air condition ɔmo one point five horsepower two point zero horsepower ɛna two point five horsepower ne nyinaa ɛwɔ franco trading enterprise nso kɔ kwame nkrumah circle na ɔdɔ rice building no ne nkyɛn mu na se ɛne ne nhwɛni mo posit obi mu franco trading enterprise headquarters no ɛwɔ. adabraka lọtí sinima bus stop opposite kọkasọ abẹ́wọ́n mu ọ mu mu franco air condition ẹ̀yẹ eh, hall o bedroom o kitchen air condition de eh, franco air condition. game must continue. Bono Iowa, e Bishop United, Kipia Bonuso, Center Line, so Bishop United, e and uh, much stronger passes together. Mbetia Kosmana, Bonyo, Wachuba, Kopane Trakarachi, Emmanuel Bonyo Nasrabi, Emmanuel Jaman Padu, Kuibwana e Fia Bonyani, Masacha Pejawana Tente, Nanso Aite, Aikwe wentumi amfa ne wanyi bɔɔ no ɔbɔɔ no abɛde yi ma no abɔnyɔ abɔnyɔ control one beautiful ɛkyerɛ mu adeɛ maa nabila back to abɔnyɔ abɔnyɔ cross bɔɔ no bɔɔ no akɔpem target olympics player baako abua hwe na so wɔafi sɛ play mascot no wɔakɔ so bɔɔ no sɛkyerɛ yi bɔɔ no afi hɔ ɛdeɛ maa kakra kate olympics bɔɔ no flash eh, throw Touching throw yɛ to mfɛntia Accra Great Olympics, Bechem United, See a Tim Numaide, Siakaya Besma, Ajunu Wache, Ajunu Wache, 58 minutes, play at Accra Sports Stadium, Gio Gio, Bono Akra Great Olympics, Bepia Pia Bonoso, Remono Cook Tripman, Pierre Mania, Research I want to take the one about right side, Ababedi, Samuel Hashikwe sukuu yɛ pia ne tɛmpa so petini bɔ n'akɔ n'asra bi wuli sɛ ɔba aka great olympics a yɛwɔ habekoe ɛna yɛwɔ asikoe baako yɛ samoa na baako yɛ masoɔ nti ɔmasoɔ abekoe ɛna yɛwɔ samoa asikoe ahwɛ ne ɔbɛ kɔnfisiw ɛɛ eh, samoa asikoe wahyɛ nɔma four jersey. and then Maxwell Abekoe ɔno nso hyɛ no seven jersey bɔɔl chanpọ uh, ɛwɔ champion akɔsɔmɔ na sɛ akɛrɛ na sɔmɔ idrisu sɔmɔ ne ntɛmpa sɔrɔ ma united nso aka olympics player baako hɛgya ne wɔn atɔ ago refi hakɔ aka great olympics ɛtumi nhyɛ bi yɛ sɛ so ɛna bɛkyɛ mi na sɛ nhyɛ bi yɛ aka great olympics change player ɔhyɛ no ma twenty seven jersey ɔno ɛba bɛhyɛ mu ɛna no ma two jersey so ɛba bɛhyɛ mu na wɔn sɛ ayite ayikwe ɔno efi mu nti wɔafi mu ama no ma twenty seven shepherd jesse ɔno wabɛhyɛ kra nom adɛma kra get olympics emmanuel mensa ɛma player no mɛtu fansetasi ɛso abɛbɛhyɛ ma yusuf abjo ɛnso afi mu the olympics ɛyɛ two quick change before that no na andrin na agyete afi mu ama samuel ahyekoe aba bɛhyɛ mu bɔɔl no ɛwɔ olympics pɔpɛ wɔn nanso refi ahyɛ na bɛn sɛ united adom one zero six point three asepa ninety four point seven fm live from the accra sports stadium now the water fix and accessories and then franco air condition him water the question point here nene mi nua patrick awusi as a pastor contestant ɛna de commentary na brɛ o. emotion wohwɛ ɔha tinti asɛmpa 94.7 adom 106.3 live commentary ɛne ɛde brɛ ghana premier league best power ghana premier league match day one yɛsi akan no 60 minutes obiaa ntumi nto atena ɛwɔ gopama no so ne ɛturo wei no yɛbɛto deɛ ti a Accra Great Olympics Francis Akwa ɛde kura bɔɔl ne de ma Becham United ɛbɛto de atire mu Francis Akwa referee ase yɛ temporary hold up esan sɛ Olympics aberanteɛ baako da fam a ɔwɔ nenan ìjẹni atwintwan so kakra kɔpem sɛ medical team ne betumi ahwɛ ne de awie na tẹsí ɛka etiefo nyinaa sɛ ɛɛ neɛ happy birthday in advance nkɔm a kejuwa nankata nyame adom akyerɛ nkyɛkyɛ nyinaa yɛbɛkɔ parliament chapel ne akwakwadi bɛmfei wɔ hɔ paa so brɛfri asɛ no apɛn ne ntampa so francis akwa ɛpia asa deɛ no wɔbɔ ne deɛ simu ntampa so kyerɛ kɔwiam na so da pii bɔɔ ne yɛkuo kick ɛfei bɔ fa crowd great olympics 61 minutes so far ane yɛsi akan no back power ghana premier league Olympics zero bɛkyɛm united zero goalkeeper benjamin asare opia deɛ toɔ deɛ ma ne nua bɛrima ebenezer sɛkyerɛ ɔma so long pan afra fɛ circle eti ekuro bi se mpae abapedi bekyem united abrata de deɛ de adola tiifa nabila ɔma so long pan de ato mu a yɛn kɔ etiopia so de kɔ anim ɛde akɔma ne nua bɛrima ne deɛ de hafiz konkoni konkoni de abɛkyerɛ de ama anabila wabɔ de akɔ ekyir mu mo lusu possession bɔɔl na akɔ akɔ dii olympics fɔ na kati na nso dɛ bi ɔmo asɛn no support session united captain for the side opiapia bɔɔl no de aba kofi agyesima referee agye fa wɔde eti a accra great olympics abɔbɔ ne nkyɛn pa so akɔ akɔgye ato latifa nabila wɔde ama clinton doodu clinton tún jẹjẹ bọ́ọ̀lù sí piasu longon ọmọdé abá láti vaccine clinton clinton pépé abọ́ọ̀lù sóde bá clinton náà sóde bí wẹ́ntúrú yẹn máa bọ́ọ̀lù mìíràn ká yẹ goal kick yẹ bẹ bọ́ọ̀lù e yẹn di etí a pèkyẹ́ mi náà ìtara sẹ́mpa ninety four point seven ẹnna yẹ e live comment nù ẹ̀dí ẹ̀bẹ̀rẹ̀ wọn náà wíyẹ onímọ̀ ghana premier league ṣe àṣẹ náà pẹ̀ comment tiẹ̀ tiẹ̀ náà wẹ́ntì àṣẹ bẹ́ẹ̀ mi sẹ́ ẹ̀ wẹ́ntì wẹ́ntì wẹ́ntì comment tiẹ̀ olympics ninety one aso dɛ pii nturoma referee sisan mmerɛ deɛ bɔɔ no ɛfa o ti yɛn bɔ no yɛn fɛnsi a Accra Great Olympics sixty three minutes ɛna yɛabɔ so far obiara tumi nhyɛ goal no yɛka ho sɛ week one match day one of the Ghana Premier League Accra Great Olympics the home side ɛna wɔn de bɛkyɛm United bɔ ni obiara tumi nto atena no Olympics ne kura kura bɔɔl no mu bɔɔl no akɔ ati kwe nanso dɛbi refri ɛsɛ bɔɔl no atena ahyɛnti eturo wei ni yɛnto ne yɛnfɛ a bɛkyɛm united ama aberanteɛ ne deɛ solomon adomanko refri tiɛ fa ama chairman nankasa kogyina bɔɔl n'akyi chairman general wɔma so long guard receive abdul razak nansoro bi bɔ ne nsa yɛ olympics nansoro bi wɔbɔ mana pin bɛkyɛ united agye bɔ ne deɛ fi ɔmo nsɛm epia so lɔngo ɔsɛn circle nansoro bi kasim wotumi ati clinton told clinton clinton na ba no pia de atum nansoro bi anfa ama bɔ na san bɛdi ɛyɛ aberante ne deɛ de bashir abdul ɛnkyɛn ma bɔɔl no yɛ turo wɔ ne yɛ turo yɛ deɛ ti a bɛkyɛ united live commentary and atwa gu Our sɛmpa 94.7 Bad power Naya kaose wo sɛ biribiaa tati brefrey asante fawo deɛ atia United and the second half video. Ye ye yi deɛ yɛpiampia ne foul in favor of kra great olympics aberante ɔhyɛ 13 jersey agite ayikwe ɛna akɔfɔ bɔ ne de ato wɔn mo ɛhwɛ ne mu asɛ biribi abɛkɔ kama nso adwuma bɛdu sɛ ɛkyaman ha hɛ kokomoti no yɛn ho mmɔpɔ nti ɔba bɛgyina bɔ n'akyi kama emmanuel atiman pedu emmanuel atiman pedu ɛy aberante wɔbɔ bra pɔpɔpɔpɔpɔ bra deɛ wɔbɔ bia nkasa ɔno kyɛ bɔ n'akyi one two three atiman pedu long shot na dɛ bi too long bɔ ne yɛ goal kick sixty five minutes ghana premier League. leaue ɛho nkɔmmɔ ɔnyen amanei goalkeeper abdullahi idrisu aberante last season wɔkye papapapapapapapapɔbɔ ne long ball sana circle ɛte kuin ba de maa na nabila obiara ne wɔn olympic tagye bɔn de afi ɔmo nsɛm sana circle ne nkonkɔn so etire kɔ wiem nanso dɛ bi olympics sɛ wopiapia bɔ ne de ba accra great olympics olimahyɛ wɔn mo ɛbɔ de bɔ ɔmo anim saa ateman pɛ so wɔpia de akɔ akyire lines one na de akɔma ne nuapɛma ne deɛ deɛ business a sɛkyerɛ sɛkyerɛ nso wɔde ama solomon atom ako na sɛ akyɛ twa mu ntɛm latif anabila anabila piapia de bɔɔ ne de kɔ n'anim o wɔn na ɛba no emmanuel avenue ɔde ama anabila biom one two three piapia de kɔ anim bekyɛmi na akyɛ de bɔ bɔɔ ne saa one two three set up na so na de afa ɛmɛnde asikwe lɔngbɔn ɔsida bi wɔn bɔbɔ ni ye kura ama kofi atosimɛlɛ captain fɔ benjamin ajɛ wakira lazaro clinton totu clinton n'asida bi ɛ goal kick a ye goal kick jɛ bɛ bɔ ni edi esi a benjamin ajɛ it was a perfect opportunity ɛdi ma wɔn so wɔn mo etumi afa nyɛ adwuma ama ma bɔbɔ ni tɛmpa soɔ. Emmanuel Atima Mpetu and a quick upon Emmanuel long one Nasurepi a piano not to form a referee CFA Yamo Fenta became United became for you taking a video piano don't find and the referee Asante Eddie Tewamo Ama Emmanuel Atima Mpetu piano nine to another two of them in your Achama winning ball in the ball into Remo Jina Boka Gripman Ono so actually a man goalkeeper Benjamin Benjamin Suriama bɛnɛ e, da sɛ kyerɛ wɔntu nafa a yɛfɛ yie paa a wɔn na wɔn kɔ no ooo aberanteɛ ne ti ɛnso wɔte ɛyɛ asefoe ɛna ekura bɔɔl no ɔde di mu ama refri ase deɛ tɛ wɔn wɔte ɛdeɛ ninety four point seven pɛkyɛ mi I kyɛ ɛyɛ nsakyerɛ quickly aberanteɛ a ɔhyɛ seven jersey emmanuel afenyo efiri mu ɛma aberanteɛ a ɔhyɛ nineteen jersey sefas mante ɛɛpɛ mu sefas mante abɛhyɛ nínú abɛɛma nana ɛwɔ game ne mu olympics wɔn de club clinton toad wa nato fam godfrey. I see a throw in the favor of Accra Great Olympics. And you know, a Beneta quickly a two one in ten pass. Oh. We play the quickly. One for the referee. One in the for communication is uh, offside. Chetu uh. near the Jawamo. Say Eben. Utie live. Say Eben, it's live. A queer Boatima Lampard. wɔn mu nyinaa tie kɔmɛnti no biribi ada tii ɛtire kurom sɛ pan clinton dodu wɔbɛtumi afa na wakye bɔɔl de ato no nan so kama black clinton black clinton ɛna kurakura bɔɔl no mu piapia de aba no wɔde ato mu nice one na sɛ bi cleared by bobo kɔ mu tinya tinya olympics ɛkyɛ mpa soɔ ɛtire kurom bɔɔl nan sɛ koraa anabila tiɛ maame njɛ na mɛ mɔ kakra anabila piapia so de pɛ ne mu one two three cross ewuo one hour accra great olympics pressure no ɛda eh, ne etu ɔmo so olympics captain for the side kasim one two three ee aberante yampa ho nanka ɔyɛ ato ne san o na so ɔsan kɔfɔ na deɛ nkyɛn pa so ɔbɔ deɛ akyerɛ mu santa sake o olympics ɔbɛtumi afa na nanso ebi bɔ ne yɛ tuo wini yɛntu ne yɛ fɛnsi a pekyɛm united seventieth minute ne yɛ apoti obiara tumi nto atena aseku ato ne nkyɛn pa so deɛ ama akra great olympics wɔn a ɛbɔ kankan kankan kankan wɔ akyire hɔ. Now, so that be born a corner, a quick corner. Jeppe Bonnie Dietia, Bichem United. The only league that matters, El Kumare Ghana Premier League. A corner kicker, Jeppe Bonnie Dietia, Bichem United. Abrantia Samuel Asikwe, Wamasu Japan, so that Timothy Corner, so that bi. another corner. another corner adima mu another corner adima accra great olympics asikwe asan samuel asikwe one two three rabi wasɛ emmanuel atima mbedu ɔno so pɛgya ne nine one ɛbɛkɔ ana pan tire kɔm n'aso dabi referee ɛsɛ another corner the third corner. yɛte atwɔn na ɛna yɛba bɛbɔ akyerɛ mu saa no seventieth minute mene immortal agya kɔ champion big man seventieth minute so far immortal. a very good game. Uh, management bedu uh, shocking me ball ball agupama we so uh, ɛsɛ ni yie papaapa and I can't get to Olympics wohwɛ last season ball ɔmo last season uh, season bɛ bɛ hyɛ ase yɛn hyɛ dɛ nhom yɛ the absence of an ọwọ kan bi a eh, affect ọmọ de a mean to be kind to be bẹẹ yàwọ kyẹn pọ náà yàn ọwọ kan so na ẹyẹ adwuma no and of course bẹẹ united nso hwẹ ọmọ ahun kankan wọ ghana premier league mu last season ibi fa cup final kọ against house of coaching na yẹ top one paa things that the only player mo miss no game wey mu paa ẹyẹ eh, eh, player ọmọ tọ́n náà de ne kọ simba no ẹnọ ẹna otumi sọ ọmọ miss. ọ̀nà ọ̀ṣọ́ àbúrò bíi. the only player ọmọ miss no ɛwɔ agopama no so ana ɔgɛstin oka ɛna ɔma misiri wɔ agopama no eh, so nti menim sɛ ɛfactor ɔgɛstin oka ɛna ma yɛhu abɔnyɔ ɛne anabila yie deɛ a but two teams no on performance no ɛyɛ bad ghana yɛ new last year standard no. alright titi immortal jako champion ɔte ne nka no performance of both sides no with the competitor of last season na wotumi sɛ ɛnhyɛra ndu yi ɛnhyɛra ndu hɔ no mo yi performance ni wɔ fam kakra ni ma both sides one two three olympics olympics only that day wate ah, a mirika ne deɛ nyɛ obiara na etumi kɔ aberante na te long one sɛrɛ sɛkiri mana atwuma bɛtu wapem de akɔnɔ nso dɛpi olympics fana sankye bɔɔ no ama mo lose possession quickly to bɛtɛm united pass na kɔ through na nso dɛpi wɔntumi afɔm abɔɔ ne yɛ goal kick yɛn bɔɔ ne yɛ fɛnsi bobo kɔn mu diɲɛ te united emmanuel ajima bɛdu referee ti dabi aberanteɛ baako da fɔm a ɛnko yi desmond tewia for bɛtɛ united ɛda fɔm nti no yɛnhwɛ no yɛnhwɛ no yɛnhwɛ no yɛnhwɛ no na kyɛkyɛ biribi aso atimi yɛnkɔ kama ɛnti a temporary hold up ɛwɔ hɔ nom mame nsa nkɔ immortal hɔ nom na membusa no imɔ game no so far seventy three minutes played game no so wotumi wo sɛ goal bɛtumi aba anaasɛ Eh, it will take a miracle. Oh ogo de ebetumi aba ne nyinaa edi gyina attackers no because wohwɛ mfimfini hɔ ɛwɔ olympics wafɛ mu bɔ a eh, kasim ɛne atibambadu ɛbɔ wɔn mfimfini hɔ and then emu eh, ɔsɛ champion nso epushi saa nso na wokɔ baabi sɛ bikyɛn mi na ɛsɛ dɛ akyi wɔ nso akutu agbesi ma so ɛklɛ akyi wɔ ɛhwɛ wɔne kentin duodu mu nso ɛwura ne wɔ round ɛɛ weeks wɔ and then wɔn nso mfimfini anim wɔ passes no nkɔ mfama abonyo a ɔnam uh, right side o and then the mwaro head ɛyɛ tita konkoni supply ne nhyɛ dɛm abɛt ɛɛ mmiri kakra supply ne ti nearby i'm sure Say both sides no ɛɛ wɔn a bɛ ti business so yɛn hyɛ dɛm ho clear cut chances bi a bɛka sɛ ɛɛ strikers ne ɛsɛ chances but ɛba na wɔn take chances na wɔn bɛ hyɛ. ɔwɔ tí mo sábẹ́ jẹ́ kó ẹ̀ champion ọtí ni nǹkan tó ọtí rẹ̀ mu nù sɛ clear chance sɛ bɔde ama attackers oh, no deɛ a ɔgye ne yie paa so mɛtumi aka bie kora nyina so atumi akɔka mu no wokasɛ deɛ ɛfiri kikin fɛ rɔpa bɛtiam united ɔbɔbɔbɔ ne nkyɛm pa so ɔbɔɔ ne yɛ tuo win yɛnto no yɛpɛnti akra spet olympic 75 minutes na yɛapochi obi atumi nto atena ghana premier league bet power ghana premier league week one first game uh, a yɛde to gya no obiaa tumi nto atena ɛwɔ hɔ no mu nnɛ captain for captain ɔbɔ no long one ɛtire kuo no bɛkyɛm united ɔmo akye bɔ no deɛ ato ɔmo nanso kurakura deɛ ɛba bɛkyɛm bɛkyɛm o bɛkyɛm bɛkyɛmfoɔ no ɛbɔ bɔɔlo no saa no bɛkyɛm united ɔmo pɛ sɛ ɔmo yɛ biara no ɔmo tumi nya goal nanso dɛbi samuel asikwe ho ɔtene samuel asikwe ne ho ɔdene papapapapapapa ɔmma gaba yɛde ka yɛmfa nkyɛ beebi a nyɛ mmerɛ saa ntiɛ ne yi bɔɔl no ɛyɛ foul yɛbɔ no yɛfɛti a bɛkyɛm united nti aberanteɛ no deɛ de ebeneza sɛkyerɛ wɔma so lɔnko a na de akyerɛ mu atena sɛ no sɛkle ɛtie kɔ pan nanso na bi refi atake foul de eti a bɛkyɛm united ama emmanuel ademan badu ɔkɔfa bɔɔl no ɛde ato no na se kama sɛ wɔbɛbɔ emmanuel ne deɛ ɛmu sɛ ɛbɔ obiara ɛbɛba ne deɛ ɔno ambɔ a obiara ambɔ lɔnkɔ ɔbɔ nanso dɛ bi etire ko emmanuel akyem abɛtu ɔbɔ yɛ nkɔ ɔma abɛkyem na nkɛtɔ akyi bɔ ne ntɛmpa so akɔ akɔdi aberanteɛ set kɔ ɛsɛt kɔtso kɔtso set nanso dɛ bi referee that tackle was very bad referee ajipaw tackle no was very bad paa on abdul basiru fifteen seconds set ɛdɛm olympics tackle ɛkɔ eh, no so ne ni enyan wo sɛ mɛrika tumi di mirika bababababa bɛkɔ akɔhwɛ no sɛ biribia nso ɛbɛtumi akɔ yie na meka wo sɛ ɛyɛ asɛmpa ninety four point seven atom one oh six point wonim sɛ nnɛ yi sɛ ɛyɛ premier league deɛ a na sɛ agyewotie a yɛahyɛ aseɛ paa yi deɛ wentie m e sɛ ɛka bɛba tumi ne adeɛ a nti ɛsɛ wo temporary hold up na atom moto fix na accessories wɔn mu kan ho yie paa kyɛ sɛ de live comment no yɛtumi yɛde ɛba nado moto fixing accessories wɔn mu bɔ adwuma kɔn mu apapapapapapa bibiara nso ɛkɔ yie agye amoa mu nado accessory. fixing accessories immortal ejako eh, example nado moto nado. nado moto fixing accessories eh, wokɔ dansoman ha sonic road no so a ɛhɔ na nado moto fixing accessories ɛwɔ na nado moto fixing accessories no sɛnea wokaa no ati biaa wode kɔ a ɔmbɛdi ho dwuma ma wo yɛba no servicing of car eh, now the motor fashion accessories sɛ woyɛ yango driver boat driver anaasɛ mpo uber driver wobɛda w'ani akyɛ now the motor fashion accessories saa so na woyɛ bus driver anaasɛ trotro driver taxi driver na wɔkora mpo wokura wo car a wo drive wo private car fɔkɔ now the motor fashion accessories sɛ woyɛ busy na wontimi nkɔ hɔ a wofrɛ ma wɔmbɛba na ɔma bɛfa ɔka no akɔsi sene kamakama de aba na wonu sɛ ngyi mu ɔhoro ahwɛ ne pɛ na nso akɔ ngyi no mu tiro wohia steam machine na steam machine no blow hot air hot air no baabi a nsa ne sapɔ ntiri yɛ nkɔ no na ato wo to fix na accessories sɛ ɔkɔ ɔma so a wɔn bɛhwɛ no biaa awie pɛyɛ ɛde ama wo detailing naasa polishing nyinaa na ato wo to fix na accessories ɛbɛyɛ ama wo sɛ ɔpɛ reverse camera and then again franco air condition Okay, franco trading enterprise a wɔn mobile phones ɛne na accessories saa na air conditioning in na accessories wobɛnya bi ɛwɔ hɔ ɛne kwan pɔnkye no wɔn san to tv na wonya franco air condition bi ɛde bɔ hɔ anaasɛ kurampo bedroom ɛne wɔ office omi canada o ɛhɔ ɛbɛ nyunyunyu ɛwɔ one point five horsepower uh, two point zero horsepower and then two point five horsepower uh, franco air conditions franco air conditions okɔ franco trading enterprise ɛwɔ headquarters ɛwɔ adabraka rugby cinema bus stop opposite ɛna fɛ kurapo So sɛ ɔkɔ kwame nkrumah circle uh, tiktok lane wa baabi ɔdɔ rice building ɔwɔ nti ɔdɔ rice building no ase ɔdɔwɛs road ni nkyɛn ne nkyɛn mu ɛna fi nso ɔdɔwɛs road no uh, ni nhwɛ ne mu ɛyɛ opposite obehu wɔn wɔ ɔkɔtama community one a obehu ɛyɛ franco trading enterprise ɛwɔ hɔ ɛna fi nso ɛdum kuma ase ɛɛ akra kwampo ni ɛde kyerɛ ha to station a uh, obehu franco trading enterprise ɛwɔ hɔ ɛna ne kɔ akra nso kɔ ni ɛde kyerɛ kaa so a franco trading enterprise ɛnso obehu wɔn akyi kwan ɛwɔ hɔ akra great olympic sɛ ɛkyɛnkyɛn mosɛ kyɛmpɔn ɛfi game no mu mosɛ kyɛmpɔn fans kakraba agu pɔm ɛna pɔn sɛ mama na papaapa sɛ ɛmosɛ kyɛmpɔn wɔn a wɔde ghana ɛkɔ pie mu ɛwɔ twenty twenty three twenty twenty three african Nations championship no asɛ san so na yimma no a kyɛn mu abɛdu. NSFC game no emu and after eh, 82 minutes no Imana Chima Medu FC game no coding opportunity for Accra Great Olympics Bama Ismail Faba na to atene mu yes ya Kenya Sima aduwo hweba kwakwa aduwo aduwo twe emienu nsɛm ɛnya ade a Olympics ade bɔ ato atena the chairman atɛn so tv fo abɔ ato atena yɛ six point three. asampa 94.7 fm nisha 104.5 fm live commentary from our transport Stadium. Best for uh, Premier League match day one. Free kick for Accra Great Olympics. Tawana tete tete pẹlẹ sẹlẹ kẹrin wọn olympics api mọ náà sọdọ bi bọọlù ẹni tí abaya ànkọ àbáyọ bẹẹ di ìmọ náà bọyọ àwọn ìdájọ wọn ẹni dìbò nìkan náà sọ àpùtò wọ kọkọ yìí bọọlù náà bọọlù ṣe. sɛ yi bɔ no ama no bio aka great olympics wɔpiapia bɔ no so up to wetere wɔ no akɔ ana twa wɔ no sensɛ mu ɔhwɛ ne nua nanso da bi ɛsɛ bɔ no so wetumi atwa na wɔn sɛ kofi agosi mu a wɔsi pɛɛ ga wɔ aka great olympics yasɛ kɔntɔ de bɔ olympics sɛ wobɛyɛ enti second minute kakra great olympics ɛde bɔɔ no ato atene mu first goal for premier league kakra great olympics oli mashi Holy gbogbo Holy juliju Holy rosalinda kakra great olympics samuel tashikwe Samuel Sikwe, the first player to find the back of the net. Tom 106.3, Samuel Hasikwe, Obeyi and Dry Jete, heading in the game was a good ball from uh, the left side. Leonard Chiba Kumino, oh. across the ball, two of uh, the Cherry defenders in the trouble goalkeeper Abdullahi ɔtwii ne wo mu ne nsankyini akaba no bɔɔ na ɛba bɛtɔ Samuel Asiko anim ɛwɔ line anim pɛɛ ɛna ɔde ne nan ka bɔɔ no bɔkɔɔ ɛde bɔɔ no to atena bɔɔwe baabi a bɔɔ no ne da ne deɛ sɛ wobɛsɛe no no ɛyɛ fo ɛsen sɛ sɛ wobɛsɛe no ɛyɛ den sɛ wobɛhyɛ Accra Gate Olympics are leading at the moment by one goal to zero. Courtesy Samuel Fasikwe. All right, Timo Odinka kan say clear chances dia emba game no yɛn when and uh, time bana say bibi to mu dia you think say omo mu jin mo betimi abere opportunity and of course uh, clear one by uh, yìí dàn sẹ very clear no ebi sọ sẹ samuel asiko yi ẹnjẹ jà náà ọkọ àjẹsọ tìmí ní afẹ gbóná n'abẹ̀tí ẹ̀fọ́ no ẹ ẹ ẹ kẹsẹ̀ bèbèrè sẹ they were thinking of side near but the referee referee of play no saw it better and then lines no so eh, one zero and olympic ọmọ taking lead. olympic ṣe taking lead fans kakra baago pamane sọrọ ọmọ pochama. ọmọ yedede ẹ bó ṣe akra gate olympics o. So. Jose, uh, 84 minutes of our play gone. We have about six minutes to end our proceedings over here at Accra Sports Stadium and I can't Gate Olympics are uh, up by a goal to zero. To play hold up, now the motor fashion accessory, now the Kwamaswe, now can it be? I know, Kama Kama, Franco air condition, Franco air condition, the summer uh, Franco air condition, oh, papa. Eh, eh, Ghana ni Nana Franco company na yɛne ne tiri sɛ wotɔ nyɛma Franco a sika no bɛka nyinaa frikik faka grero ne pis refi pɛkyɛw no sɛ no bɛn wonka bɔ no ɛfa to refi ahyɛ no mɔtobɔ no tetete nkɔpa no pie no so da bi over the by the ball goes over the by the ball goes free to Becham United who are down by a coach is you kaptura ɛtwɛbɔ no tententen center line so abɔnyɛ wɔ sɛ ntimi anka bɔɔl no abɛdi bashiru reba no ato twɛbɔ no tententen bɔɔl no ɛkɔ kagate olympic wɔkyerɛ bɔɔl no so bɛtumi ɛkɔ ana dan no maako bi no ɛsɛ kura bɔɔl no dan no so kagate olympic ɛtia bɔɔl no abɛkyi center line so abaa bɛɛ bɛdi kamto wetin bɔ n'akɔ ana kagate olympics sɛsɛ twɛbɔ no asesɛ mu nanso agbɛsi mɛli subɔ no obɛtumi akɔ no ɔno this is not offside Let's just not outside. Let's just not outside. Let's go. Like one uh, raising the flag. I could see my name being clever no. And I call it Bissako, punish it. Contest, Abomafo no. Bechem Abomafo. Hey, uh, Bechem United, the Hunters. Satom 106.3, Asapa 94.7 FM, live from our Accra Sports Stadium. Pena, Norton, Hebanso, Kapoye Chidomi Papa, Papa. It's the Nadom Pharmacy, Nadom Herbal Center na tom herbal center na woyɛ obi a mogya mmorosorɛ tetew high blood pressure opunya na tom garlic bitters san so na immune system no ayɛ slow wonya immune booster ɛyɛ eh, na tom garlic bitters te na tom garlic bitters no ɛpɛpɛ e de wo immune system no na ɛsɛ nso apoa na ewudu so ha tenefe so blood related diseases no ana blood related conditions no ne nyinaa bɛsa ebi sɛ high blood pressure tenefe so apo high cholesterol tenefe so heart disease ne nyinaa nadom garlic bitters ɛbɛhwɛ kama biribi awie pɛɛ san so na nafa nafa ɛfin capsules and syrup nafa hɛfin eh, kasɔ sɛsiɔp no ɛno e ɛpoa ama urine flow urine flow obi wɔ ɔtwe so a na yɛ teɛ dɛma no twe sɔ yɛya wodwe sɔ abɛkyew saa wodwe sɔ ne nyinaa ɛyɛ adeɛ mmoa o kɔpɛ nafa hɛfin kasɔ and syrup ɛbɛyɛ hɛn sɛ oyin pro na afei nso sexual performance no ɛne sexual infection no ɛtumi agaide o ɛfɔm ɔsan so na wopɛ dodoɔ atu ato a sɛ wokɔ nadom pharmacy anaa nadom herbal center a wobɛnya biɛ wɔ two zero two four zero nine eight one five nine two natom herbal Centre. yayaresa nyinaa awie ɛne wɔ friki kwaka great olympics si akanya sima aduɔwɔtwe nkron ntam ani aka sima baako na biribi aba no awie pawie ne ɛda time formal referee zone one zero six point three Asapa 94.7 FM, Isha 104.5 FM, Paka Great Olympics, Born and TV Anchor, Hatasha Refia Shanabe, CN2 FNT Olympics, Matawa in Tempaso, Bakumin Olympics, Kuma Akabana Bona Russia, a free kick, advantage and confirm Bechem United bɔɔtu bɔɔ nanso abɔnyɛ bɛtena kɔ ana abɔnyɛ ntina nyina bɔɔ no so akra great olympics wɔn mu kura bɔɔ no baatumi no kasim razak ɔde bɔɔ no ama abdul obɛtumi akɔ ana abdul bashiru mapi adama ne nua ɔde bɔɔ no adi mika akra great olympics wɔn abɔɔ no akɔ fɛnɛ sɛnɛ kanakyi ɔyɛ hu ɛdeɛ maa bɛkyɛw ne asɛn sɛ offside my goodness an offside again akra great olympics advantage and confirm bɛkyɛw united ɛdeɛ hunters ball no ɛwɔ akage to no bisikɔ akyi wɔn asoma pin ball no beautiful sɛkyerɛ pɔpɔ na etimi akɔ ebetumi ehu ana nanso na bi ha hyikoe hana bɛyi ball no samuel ahyikoe opia dɛm ɛni nua ebetumi egyina ball no so na ebetumi ball no so ebetumi akɔ ana ball no atena hyɛ kantam one zero six point three four minutes of a uh, stopping time ana additional time ana injury time ɛna which way eh, the same thing yɛn tete paa no ne injury time ɛna ɛba additional time sɛ stoppage time because sɛ stoppage time no ne yɛde ato so nti modern day football yɛfrɛ no stoppage time bɛrɛ ka additional time a wɔn yɛ bɔne yɛ wɔka injury time a yɛtete mu ba wɔn yɛ bɔne yɛ kɛntɛn one zero six one three sapa ninety four point seven fm imo sɛ yɛkɔ ɛkyɛn pɔn alongside. Patrick Awusi and Solomon Taidu. The writer, one was Santa Line, so to one in Tampaso, so one born I prepare. Then so there be Katrashe to a Fentiana Latif and Pila, formally of any word we say, Formally of a uh, Kumasi Sante Koroko atobɔ ne ntampa so bɔɔ no ayɛ aprapeɛ nansena bi olympics rebɔ no ɛkɔ bate ahwe rafi ahyɛ no bɛn sɛ fɔn sɛ olympics my goodness they shooting again. Accra Games Olympics. no no no no no na mi jin sɛ ɔfɛ sɛ wɔde ama um, Olympics but wasam had a yellow card wasam Olympics player and yellow card I didn't know what really happened there and I referee is but I think he's the best person to decide what's happening on the field and the um, they made out their man temporary holder politics player ne pra nafa xvin castle censorship nafa xvin castle censorship no ɛbɛ ahansi wo urine flow na sexual performance no ɛnso adadeɛ dɛm a sanso na sexual infection ne nyinaa nafa xvin castles no ɛbɛhwɛ ma biribiara sɛwie pɛyɛ hama sɛ woyɛ oware ni na sɛ wotumi nneɛ golu wɔ mpa so a pɛyɛ na yɛyɛ o ɛwɔ sɛ wotumi yi wo sisi mu ɛwɔ sɛ woma wo baby girl wo baby mama wo sweetheart na ne timi gye ɛwɔ mpa so ɛwɔ sɛ woma ne ho sɛpɛ no nti sɛ nkɔ yie saa no a gyina ha adwene nti bóyá obi a josọ ya ya aha wadwina wontumi ni mpa sogori na ho ntɔ o ɛno ntina yɛkamfo nafa xvin capsules no ɛde ama wo ba wopɛ sɛ omogya no so bɛdi afusane a ɛno a ne nadom garlic bitters nadom garlic bitters ɛnadom garlic bitters no ɛbɛbɛdo wo immune system no wɔbɛdo wo immune system no pɛ mogya no bɛdi afusane na afei so wonom bi a ɛbɛredu so heart disease heart disease na yɛ kumayare san so na cholesterol oh cholesterol Fire, wodi nwofa wodi pii sakonya adiama betɛri na nsa na asra bi na kyebɔ no gokipa pɛkyɛmɛ na sare kyebɔ na adiama haka great olympics wɔ sɛ opportunity for pɛkyɛmɛ na tɛtri equalize nanso tikya konkoni asua mpaboa no atere mu na meka ne adom garlic bitters ho asɛm akyerɛ w a cholesterol honum sɛ fast deɛ ɛntumi nyae ɛnim sɛ fast ne ɔyɛ adua bi adibia no kɛse wɔ mu sɛde saa yɛ africa biribia yɛ pio ngu kɔkɔɔ wo deɛ ɛyɛ fat ngu biara bɛyi so biara no ɛyɛ fat wode kye nam koraa yɛ fat gɔɔ no akɔdi kasim ɔtaa no wɔdɛma ne nua sɛsɛ bɔbɔ no sɛ teetee refi ahyɛ no bɛn yɛmfa game no nyinaa mmra na wieɛ ɛwɔ hakra sports stadium enti asra kɛse wɔ ɛnkɔmfama me travel sponsors Nandom Motor Fix and Accessories, Nandom Garlic Pizzas, Nafa Excellent Castles and Syrup, and then Franco Air Condition 1.5 horsepower, 2.0 horsepower, 2.5 horsepower. Mineral Patrick Awusi, Asampa Star contestant, and uh, who will give me the same? Kevin Bibi Abanewe. Well, I want to, um, today you can, I said, I really uh, not even uh, not tempo no so from the beginning of the game and of course take care of the perform kaka but Osho Olympics one and we know munya no uh, well deserved one player that I will talk about there uh, Emmanuel Ajiman Bedu we are all looking at the performance really because and then Onya the first start into the lineup of uh, Accra Great Olympics and you could clearly see there he got he still got what it takes to play and you know yeah yeah and then no say yes indeed uh, Ajiman Bedu nya ɛnyɛ sɛ Wakukura. koraa ɔtumi bɔ yɛ ado seventy five minutes and we clearly see sɛ performance no and eh, the, the contribution to the team no was very huge so kudos to olympics for picking up their first three points don't bring him but at long last they won the game. accra great olympics ɛbrɛ solo ɛɛ eh, wahyɛ olympics last season most of the time na wɔ theatre of dreams wahyɛ a lot of matches with Chelsea united ɛnɛ eh, open game no next tete opening game ana for Ghana Premier League ana. Well, it was our meeting na Mezanti for Montation from afar. Uh, Osha meeting I can say yes, effective for the opening game of the Grand Premier League because Osha two teams, someone of which I was Gaka final. And it really tells you, uh, Olympics said Trump say yes. Uh, Masuma fa fanyam so mu mutumi so je eye Gaka uh, to be the next one and that wɔn mo ahyia amama ɛyɛ tumi de na ɛyɛ very fantastic but emu ɔtare baako a mɛka n sɛ the ghana football association is some percent leg na Danny Ping na yɛbɔ ho tero sɛ amanfo mbra stadium mbɛhwɛ no sometimes no if sɛ sponsors a wɔn sponsor ɛyɛ dwumadie no bɛtɔ a wobɛpie mu stadium ase yɛ a gaka genesis tournament no a wɔn ɛbɔɔyɛ no ɛno ara na wobɛpie mu a sixteens no ɛwɔ ase yɛ no also sponsors a wɔn sponsor daa gaka tournament no ɛno ara na wɔ ase yɛ tiri tell you sɛ so obi a ɔwɔ sponsor dwumadie no na for the first time anaasɛ the opening game of the Ghana Premier League na yɛn hu ɛyɛ kɔfa eh, wɔn sponsor maybe their uh, brand bi bia wɔ ase a etili si aso sɛ sometimes no I a kid of bansi eh, if the ghana football association bɛhwɛ na wɔn ahwɛ ni a ɛno bɛtumi aboa ama leg na dan ne yɛ wɔn pɛ sɛ yɛ promote na amanfo ba stadium bɛhwɛ no ɛno bɛtumi eti nso obi ama obi aba bɛhwɛ. Pini a rekɛse everybody bibi aba ne wiɛ and uh, mi hu sɛ two coaches no hɛ yɛ interviews and uh, backdrop for Ghana Premier League ha bɛtumi ɛhyɛ sponsors ne so ɛwɔ so backdrop no ani nti mu a mohwɛ wo tv so no wobɛhu sɛ coaches no gyina hɔ with that backdrop and menim sɛ jamaa marapi a wɔdi sponsorship anim yie papaapa wokɔ gfa a sponsorship asoɛ a anaasɛ marketing and sponsorship asoɛ a wodi mu akoti yie papaapa ɔbɛwɔ adwuma yɛ sponsors no aba mileage no they are not getting at the Accra Sports Stadium. Meaning, so, ntoma home festival wɔ de a na bɛkyerɛ nti from the Accra Sports Stadium around 90 minutes plus a four minutes of additional time. The close of the scores, uh, Accra Great Olympics, Bomb the 21, 82nd minute, Samuel Ashikwe, and NHM Accra Sports Stadium. He wanted the question upon, and then Patrick Awisi, and Solomon Peidu, ɛne lines commentary no de brɛ nti mene ɛrekɛsɛ no badi biribia ne wɔ deɛ a wobɛsɛ mu bɛyɛ sema anum ɛkɔdu ntam no yɛbɛyɛ press conference hɔ na sɛ two coaches no ba a ne yɛtoto ma no ɛbesebesɛ ɔma no a sɛ no nso yɛde abrɛ tiefoɔ kasɛpa 94.7 fm kwamɔteme ka meto nka pa eric god na I think Solo Neka about Brandon, our first league game of a season. Now Brandon now at the one kasa church mu chire ye opening game you no. Na bibi chire, bibi chire say it is our first game. Uh well uh, uh, uh mo one we tie from uh, uh beginning no. We just want me repair me opening comment know was uh uh the headline sponsor how many yes visible. Ewa Sports Stadium nothing show. that there's a headline sponsor ɛwɔ Accra sports stadium nothing show sɛ yɛbɔ Ghana Premier League ɛwɔ Accra sports stadium neɛ show Accra sports stadium no ɛyɛ Gaka G6 Gaka na interestingly second half no ɛyɛ ndena ne sa no ɛna mehu sɛ director uh, for uh, broadcasters no ɛyɛ eh, Star Times uh, known in, in, as a Moses ɛna ɔkɔ ebi a pitch panel no wɔ no ɛna Gaka g no ɔkɔ yi ɛɛ. Uh, banner no um, a with about pitch final like that side no ɛna okɔ yi to akyi hɔ into the second half no mo a again the most game no mo sɛnɛ hɔnom ɛyɛ blank nti nea ohu no ɛyɛ uh, hashtag experience ghana hashtag uh, we are ghana And that's also uh, broadcast right holders no Start times and then decathlon a uh, wɔn sponsor uh, j6 no And sɛ nso j6 uh, participant no accra I hook accra gate olympics. Uh, the Chelsea United, Karela, Mediama, NFS Beku Chelsea, ọmọ náà mo foto anaasẹ ọmọ logo ẹpọ and <laughs> interestingly asemanya Paradise Park a ọmọ sọ ọmọ sponsor J6 no ọmọ sọ ẹbọ pitch panel no so ẹna STC and of course ẹni sẹ STC sponsor. Ghana Premier League no ọmọ náà mo transport refuge no ẹni kọ baabi a ọmọ fa and visit Ghana wọn mu sẹ visit Ghana no ẹni. Share ghana ɛna afei nso experience ghana no uh, ghana football association ɛna afei nso uh, ghana tourism authority aka bɔ mu ɛna ɔmo uh, project ghana nti mo sɛ sɛ boy black South game a na uh, visit ghana share ghana experience ghana ɛna so, nso yɛtɔn ghana true football ɛwɔ hɔ a ɛna so, but wɔ hɔ baasa say ho sɛ uh, bɛpa anaasɛ any other sponsor. as far as Ghana Premier League are concerned and Ghana Football Association are concerned, they are uh, a first of all, our car sports stadium. To me, for Nina Troa, uh, saying that uh, the Sammy Uber came our car sports stadium to see our uh, who Gaka J. Sex Lesson said, Director Edema start Times Moses Abakoyi Ediatuo. And then two people who say, I'm a sponsor today, and oh, I know our center line, eh, so oh, share independent square na on the field wohu sɛ pitch man no ɛwɔ hɔ a ɛyɛ plain biribiara ɛni eh, so scoreboard no ase no ɛna afei nso sɛ wohwɛ the other side ɛno sɛ ɛhyɛ conference center no on the field a pitch man eh, no kora mpo no ebi ɛni hɔ ɛwɔ aka sports stadium nti sei ɛna mfoni no ɛtɛ sports abandon anaasɛ visibility ɛna maa de headline sponsor ɛyɛ eh, concern no ɛwɔ aka sports stadium right kwame yɛbɛda ase paa yɛbɛda ase um, wobɛka sɛ quality of play ne te sɛn our quality of play no na yɛ bad but sɛnɛ mi ni bɛkyɛ united from last season ɛne uh, last two I aka get to olympics last two season last season You you know, no ɛyɛ no na mi waka sports stadium. wow na kyɛ sɛ asɛ because ɛ first game na abia na preseason na more ba money. I didn't ne nti no. wɔ ɛɛ ɛsɛn kyɛ bi a na gata gen six no ɔmo de ɛɛ eh, apem so a nkɔ pie mu wɔ final aka get olympics na hyɛ bɛkyɛ united eh, ɛɛ left trophy no bɛyɛ eh, bi a na ɛno sɛ kan na ma attention and. Eh, apart from apasmo no no nso ɔgɛsɛ okura nso eh, afi eh, the chief united team no and then uh, olympics nso ɛnɛ uh, samuel abekoe nso ammo bi nti wo kyɛke wei mu atumi sɛ bi a ɛno nso bɛka ho uh, we have some some few factors bi a ɛno nso ayera ɛwɔ mu a ebi ɛno bɛka ho na ma yɛnhu but apart from wei no ɔmo boy bɛsɛ na yɛ ni mpaa sɛ standard no ne uh, with zero power to do something no yɛn hyɛ dɛ hu na sɛ clean cut chance na ɛbae na ɛna ahyegbe ɛka bɔ ne to atene mu But I want you to describe the goal for me again, Kwame. Well, oh, was a poor one eh, from the left side of our uh, to Olympics, or more attack, you know. And the player here rounds and I came back, I came in, no cross here, or crossing a man between the two players, maybe Kemo Koponumu the goalkeeper sɛ stretch yɛ ne nsa nka ɛna ɛbɛtɔ ahyepɛ anim pɛɛ ɛwɔ almost at the line so ɛna ɔka bɔɔl no to atene. Okay, so it means that um, Ashikwe officially and I bought the first goal at the Ama uh, Afi Premier League, you know. Exactly. Uh, Samuel uh, Maxwell, you know, where Samuel Ashikwe. Samuel, Samuel Ashikwe. you know, on on a uh, on a banner more. ɛkɔ under twenty ɛwɔ ɛɛ ɛdze Mauritania na ɔne ne eh, ɛɛ Ishaaku mu ɛne Danlad mu ɛna ɛkɔ under twenty na ne left no na ɔhyɛ no no sɛ yɛwɔ ɛɛ ɛna ɔma so Abekwe Abekwe na ɛhyɛ no ma seven ɛna na asa aso na o. All right. Kwame, press conference matemini abɛyɛ sɛ manu ntɛm pɛsɛ nti kwame ɛnka te no why mewɔ so anaa yɛnyi so baako no yɛtuɛsuɛyɛtwɛn ɔmoma yɛ nti o yɛtwɛn sɛ ɔmayɛ ready two coaches no ɔno sɛ ɔmɔ dressing room ɔ nti venue media officer no ɛyɛ ramon uh, akume from a uh, uh, ghanaian times nti ɔhwɛ sɛ ɔbɛtumi atoto no yie zere anaa two coaches yóò mọ n'akome for my ghanaian eh, times ọ̀nà ọ̀yẹ́ vending media officer ẹ̀rọ máa ha sọ́kò kìíní olympics matches ẹ̀ wà ká sports stadium ti rẹ̀ ẹ̀fẹ̀ sọ ma tutu nyẹ́mẹ́ nyina yìí na ẹtì mi akọ na tún kò titi ní wọn bẹ ká ní di asọmọ ni. all right imota um, e, e, yɛ bɛda ase deɛ akyiri na yɛnhwɛ yɛbɛtie dɛ coaches na ɛka yɛnya kasa afei premier league ne agya yideɛ ne yɛase no biribiaa ɛbɛtɔ fam bia no yɛde ɛbɛba what would you say about emmanuel agyemanbadu's performance mahu sɛ maboroboro so bi baade wobɛka ne sɛn uh, super super quality mfimfin eh, oh, wọn sɛ sɛ onu bɔɔl bɔ saa na sɛ wopɛ yi o betumi abɔ na wonya a ɛyɛ na yɛ den sɛ nde wohwɛ ne blocks wohwɛ ne passes ɛne ne rounds ɛwɔ milfield a ɛna fɛ so ne ne ne ne shoot shot ɔbɔ na players ɛ mɛ mɛ kan kora mɛ kan bɛyɛ five a two f a nkyɛn ɛna three ne so no defenders ne block a ɛnyɛ bad o si akan na bɛyɛ seventy uh, six minutes asana mu yi net game no na yɛ bad na yɛ bad ee wotin so so nya no fitness na because watena fi akyɛ ntino ɔka sɛ ɔnyɛ ready for black stars anaasɛ black stars bi tiwun ti sɛ edu tam a wɔyɛ ready a oye bɛ hu quality ɛwɔ game no sɛnana na ɛɛ sulemuntari yɛ ba hasofo ka ne ehu sɛ ne performance no na ɛwɔ top a na bibire na afɛ sɛ ɔnkɔ black stars no agyina mbɛdu ɔnsan sign koraa wasan mu kama ɛyɛ sɛ wadidi atwɔfo bi a watiri mu kama tumi sɛ tiri ne yie paa kwame before uh, yɛbɛtoa so um, Saint Osei Olympics PR or say it was a tension match. Maxwell Abekwe is not part, but it is rather Samuel Ashikwe. Um, and then the Saint Osei by, But we know of Sweet Sweet Fanta Diallo, say Anna Walker. And this is um, Yao Prekon do you see any difference they say we're a new coach sɛne na anɔwɔka ɛkita team na na ɔmobɔ And ɛne the first game ahwɛ olympics no biribi asesa biribi asesa kakra do yɛhu sɛ yɛapɛko gyina dagafoɔ na ɔtoto ne nsa wantena se ogyina hɔ saa bebia no ne nsa hyɛ ne kotokum bebia na ɔfɛ players na ɔtwe ɛne you make yourself sɛ oh, ɔyɛ five changes no nyinaa ɛwɔ asɛ place ni bi ba na ebi kɔ na na spirit no changes na ɔyɛ ne nso ɛsan boa ɛɛ wɔn sɛ odi kan yi andran na ɛde ne fi mu andran gyete oyi ne fi mu na ɔde ɛɛ sawa sukuu no ɛde ne bɛhyɛ mu ano of course ɔno na ɔbaa na ɔbɛnya goal no na later no oyi management medu esu efi mu ɛna ɔsan yi ayikwe esu efi mu ɛyɛ na place ɛbae ɛna ɔmo bae no nso ɔmo bɛboae ɛwɔ anim wɔ ntifi anim wɔ ne ɛɛ wings wɔ and of course ɛna de goals no ɛbae no. All right. Um, Kwame Bedasi, Yenshese press conference, better Beshasie, na Yamati for some what the two coaches are saying. I know, see, see, you know, and Yamas coaches no air, eh, air, eh, Kasa, almost a year, the Radiasi, the Atum, some more tactics. Oh, sure. And then, anyway, what I said, uh, a press conference, uh, two coaches, you know, every kind of, uh, no, between me, I, and I, and I'm here, you know, my tactics, and so. ɛde eh, nyankopɔn ase na later no ka woma tax no wie a na wada nyankopɔn ase ye eh, eh, kurom a sɛ woyɛ ɔbosasum ni o wobelieve in onyankopɔn sɛ woyɛ muslimi wobelieve in onyankopɔn sɛ wo nso woyɛ kristo ni o yɛ nyinaa believe in onyankopɔn nti ɛbi sɛ yɛte taxes no na yɛde onyankopɔn no sɛ atoa so right kwame thank you yɛgu so yɛholde wɔ no ahwɛdeɛ bɛsi why All right. Uh... ɛboa mo a sɛ you are the best okay um, ɛno ne deɛ bra ɛde ato adwa so aka great olympics 1 bichim united 0 90 minutes of live commentary from your commentators thumbs up. I enjoyed it. Akua Boatema Lampard and uh, what uh, ba and uh, TNTA. Uh, <laughs> oh my goodness amanfo ahyɛ aseɛ tete ati me obi asane mmɛsɛ ɔkɔfa me picture no ɛda me dp no ɛna ɔse <laughs> since day one there was a mountain forehead please don't tell me social monday <laughs> mo a mɔtete me no mate um, gyae typo na menkan gyae typo amanfoɔ wɔhye me birthday no mɔ uh, eh, birthday ne ba na ɛba amanfoɔ wɔhyia na ɛwɔhye me it's fine mamema update of um, games ɛkɔ so na afei yɛmfa nkratɔ kakra yɛwie na yɛafa press conference no nso atoa so paris saint germain neymar goal no aneɛde apɔn ɔmobɔ breast 1-0 marseille ne lead bɛbɔ bayern munich ne stuttgart asan abɔ uh, bayern munich abɔ 2-2 Eintracht Frankfurt, Wolfsburg are born one, Elsa Berlin, Bayer Leverkusen 2 2, Hoffenheim 4, Mainz 1, Leipzig 3, Dortmund 0, Shaka 1, Bochum 0. Um, uh, Italian Serie A, uh, Napoli 1, Spezia 0, 54 minutes Inter Milan 0 Torino 0 and AC Milan ne Sampdoria bebo na okopie mu wɔ the Spanish La Liga me ne Cadiz ne shebi obia nhyɛ bi Spanish free Espanyol 3-2 ɛna Rayo Vallecano so abo Valencia um, two one uh, meno ho no hyɛ no high 94.7 fm sports avenue 1 is the name of the show uh, <laughs> charlie afi um, multimedia yɛwɔ yɛde ɛkɔ world cup nkyɛ yɛbɛkyerɛw sɛne ɛsitiɛ aha hyɛ no so saa fa me but eh, akwaboa ayɛ nwoma ma black stars na hmm, akwaboa mene akwaboa na kwasɔre de biaa me friend sɛ akwaboa de ɔyɛbayifuo nice song paa nti ɔbɛ release ama ghanafoɔ nyina hu sɛne ɛsitiɛ meka sɛ akwaboa a wotumi sɛ akwaboa keka ne ho ano ho So that nice song from Aquabua for the Black Stars, uh, eh, we'll, be, we'll be releasing it very soon. I've heard it, and I know it's a masterpiece for the Black Stars. You know, obi wɔ hɔ a ɔde ne nsa ka biribi a murder starch oh. big ups to you akwaboa big ups big ups big ups big ups yeah yentie we na yentoa so um i want to listen to what Ajman Badu will say i want to listen to what coach um uh, ya preko and so beka coach Kasim Mengel one year coach Edema Bichim United the Kasim Mengel so beka no so be check siana yɛhu sɛne no so nsɛm ɛsi ɛteɛ um, messages ne baa na ɛba mɛkenkan bi so de ama wo ei bɔyɛ bɔe adeyi na memiamia yi o ei ɛyɛ ogya mhm. ei asɛm uh, morat ɛwɔ me nkyɛn morat olympics first match huh. We is three points in the back coach your yaprɛko Where they return because you ka buy when anawɔ kayare kakra no but wei deɛ full time wabɛgye adwuma here. ɛyɛ wɔnya the first three points My main fan nkyɛ ama yɛtie for mu but olympics i think say wey a very good win ɛma accra great olympics sɛ bi a wobɔ home Now ne bɛkyɛm united ahyia now. wo coach our waba deda was wasan nso second round on one number bɛyɛ trainer. ayɛ biribia personally i think sɛ the fact that we have some experienced players our team them know is a good deal for Bechem, um how do you call it great olympics having the likes of uh, eh, Majman Bedu in your midfield I don't know said so now immortal reports no say still na atum sɛ form no wɔ hɔnom shape no wɔ hɔnom ɛnyɛ biara sɛ wɔn sɛ ɔnbɔ ball for a long time till mm. obi hɔnom a ɔnhyɛ dan bɔ ball no bɛwɔ sɛ wɔ form no ɛbɛ obɛdi form yi obɛyɛ kɛseɛ obɛ mm. bulletin adi adi but he still in shape ɛyɛm dɛ so ɔbɔ Ghana Premier League no ɛno kora mpo de that kind of attention bi bɛ ma mm-hmm. Accra Great Olympics ɛna last season na Great Olympics nyɛ bad ɔmo starting ne nyɛ bad mm-hmm. they were moving forward na yɛnim deɛ yɛyɛ a akyire na asɛ nneɛma ahyɛ da nkɔ yie ma ɔmo na eh, nneɛma totɔ fam da wɔwi no wei eh, ɛbɛ motivate players no because ɛyɛ eh, adeɛ a ɛho hia ma um, great olympics sɛ ɔmbɛnya saa three points wɔn ankasa mu. mɛnkɔ accra sports stadium press mm-hmm. conference na hyɛ uh, back to the accra sports stadium. ɛwɔ ɛrika siribɛ sɛ wɔte mi nka press conference na ɛdu so nti wɔ deɛ kutiri yɛn kɛse no kɛse mmɛn nyinaa. ɛne sɛ baako ayɛ baabi ɛyɛ mɛ ɔmo nan ɛne ɔmo kasa. Anytime Asempa FM. Good evening and welcome to the post-match press conference for the first power Ghana Premier League match one day between Great Olympic and the team United. From the chain graph to Mingle and then they are using to speak words. take an and then your questions can follow. Coach, first game of the season. Oh. So we were the better side and we lost. That's how football is. And when you get your chances, you don't take them. The opponent get one, they punish you. So we're going home to prepare and correct the mistakes, play the second match and see what will happen. Uh, I would say uh, in the fifth game we should have about uh, 33 games to do, So we are disappointed we lost the games. We have to still look forward to subsequent games. We don't have to let this one uh, motivate us. So we just have to put it behind us. Work work on the places we think we need to work on and look for. In general, we didn't have a, a bad game. So we just keep on working. Hopefully, the wins. Uh, uh, I think I would say uh, it's part of the game. It's part of the game. I came into this game with some uh, too much positivity, hoping to continue from where I left last season. But I don't have to dwell too much on what happened last season. This is a new season. I'll just have to focus on myself this season and the club as a whole, and we'll see what uh, going forward we'll be able to accumulate moving forward. I say the loss of concentration from the goals uh, the Olympics player score was loss of concentration. And it's part of the game. If you're a player, you are not mentally strong. That's what at times it happens. Oh, you have accepted a defeat. You congratulate them for winning. Asempa FM ninety four point 94.7. Yes, I'm going to work on them. That's why initially I told you we have our chances, we couldn't take them. So we have to go and work on it. That's football, how far football is. If you don't play much, how can you see your mistakes and correct them? It can be hard about, as you said, we have about three chances to convert them. And we miss them. So we have to go and work on it so that they can improve, so that in our next game, when the chances come, we take them. Eh, I don't want to give any anything. You were all witness to whatever happened, so I don't want to talk about it. Well, I won't say so because it's football. They had a chance and couldn't take them. Well, that's football. Going to correct his mistakes eh, and bounce back. We don't attribute the defeat to an individual player. It's very bad. It's the whole team which plays. So if someone made a mistake, Of course, yes. If you have a team, have such a player who can convert half chances to goal, it's no longer with you. Definitely, you will miss Of my, it wasn't bad at all. No, the defenders they received the ball. It was a, a transition from the defense to midfield and to attack, and they were doing perfectly. You, you watch the game, you saw, but it's only the finishing that they were not taking the chances. Defense, we, we, we were playing the 4 3 3. So, reporting when the defenders have the ball, you see the full fullbacks, they move forward to receive the ball, it comes to the middle and it goes back to the wing. But when we were down about 15 or 10 minutes ago, we changed the formation to three back. were playing the three, four, three. Uh, we told them they should continue supporting us and pray for us. Definitely, this is the first match. We're going to bounce back and win the matches for them. Yes, the top four have to be in the top four. nyinaa kɛse de bɔdi ne atiefoɔ yɛate head coach for bɛkyɛm united Kasimu cancer mengel and then goalkeeper Abdullah Idrisu and Kan and a coach Preko and the fin so the uh, player ever be Nancy yes you know they are Preko Nancy my man nti ne mu sɔn mɛka fún akáyé fún mi side. So from Olympics, you have Coach Prepo and then uh, Kaki to speak to us. we take the initial comment, and your questions can follow. Coach, first game of the season, first week for you. Your take on it? Um, it's weird. I can say it was a difficult, uh, a difficult game, but uh, I, I wasn't surprised because I know most of the time first game of the season is always a bit scrappy and um, you know jittery uh, jittering and everything. So, but I, uh, I'm happy with my girls because sometimes you need to ground the result, and that's what that's exactly what they did. So we'll build on it. We'll go back to the drawing board and where we fall short, we make sure that we correct it, and, and then the positive one, we'll build on it and, and then see how it goes. What would you have to about your players? Well, first of all, I have to congratulate the guys. They did very well because I, I knew it was going to be a difficult game. Looking at the fact that we played them uh, in, uh, in preseason, I think we played them about three times. Yeah, so this is the fourth time. Yeah, so I knew it was going to be a very difficult game. What was the mentality of this anybody ahead of the game? Well, I think last evening we didn't start well. We only got uh, one point from Germany, so we were very determined to win the game at all costs. So I think that was the determination. Please, one finger on the point that maybe we put it in. What that is and why? The source. The source. Football is not about 11 players. Before the game, yesterday we spoke about it. Today, also before the game, we spoke about it. I told them, you know, you can come in the, the only five minutes and you can change the season of the game. So everybody should sit down, read the game. But I don't want to. I don't want to have only 11 players in the team. I want to have the whole 30 players. Everybody should play his part when uh, opportunities arise. So today from the bench, they came in. I can see Ashi, um, Frifa, Francis, Emmanuel. You know, I'm, I'm proud of the substitutes. Especially <laughs> Tom and Jerry. yeah, the Tom and Jerry. We know his capabilities. We know what he can do. In terms of fitness, game is not really yet there, but uh, you get there. You know, when we need to calm the game down, it was there, especially in the second half. You know, the first half, the tempo of the game was was very high. But the second half, he was able to you know control the pace of the game until he saw the gas was was really going down. He started to, to take him out and bring in the young ones. This is exactly how I want to blend the the, the, team up. You know, the young ones with might start, and then the senior ones will come in and then make sure that they control the face of the game. And sometimes the senior ones will start and then the young ones. So for Ajiman, it's, it's, I'm proud of what he did. Uh, it's a very good thing. Someone like you was with the Black Stars, playing with the I think uh, it's been a very good thing. It's encouraging us. Whatever we need to do, just be and we also want to be like him in the future. So it's, it's something like a role model to us. Yeah. target. Well, mostly we always say it uh, but I think yeah. yeah. And next is the Coach, they are the playing body. So if the, if Philip is saying we can do better than top four, we'll start with the top four, but we're taking it game after game and then we see how it goes. Asempa FM 94.7. Very difficult. You know, the sample, the sample here is not the same as, as, as Europe. Europe, what I say is, uh, here we do more man marking. In Europe, there's a lot of space. You have time to think about think about the, the ball and what to do next. But here, you know, the tempo is very high under the the, the, the sun, the hot sun, and uh, so I'm proud of Sule and Ajima what they're doing. I couldn't I couldn't do it when I came. When I was about to retire, I couldn't take it. I decided to, to call it a thing because when I came in around two a two a the uh, the stadium went were, were not, you know, were not we're renovating the stadiums. we were playing around, you know, Kumasi, some small, small stadiums. I decided, you know, I don't have the, the, the power to do it. But I'm proud of what they are doing. And if the others would like to join, I think it will raise our, temp, our the, the, the, the game to another level. So they should come in their numbers. Then the young, the younger ones will learn from them. I'm not surprised to became Bechem United said the game. This is their style. They like to keep the ball. They like to keep the ball. They, we play them, play them four times, and twice they dominated. And at the end of the day, we we, we won. So we knew this is how they're going to play. You let them play, but if opportunity arises for you to hurt them, you do it. That's exactly what what what, what we did. Well, <laughs> I can't get to leave to that castle, it's a different ballgame altogether. When they were in their peak, when the time they were in their peak. Yesterday, we nearly, the last season, we nearly killed them. We nearly killed them. So if the fans think they, they, they are coming for revenge, we'll go back to our drawing board and where we fall short. It's the first game of the season. So if you're going to look at our our, our performance today and then judge it on the on the on the next game, every game and what what it, what it, it, it, it brings. You know, I don't think personally. I think the game is one of the finest club in in in, in Ghana football. They, they they play with confidence. And last season, for instance, I, I didn't see us playing like we did. I didn't see that. So whatever they are, they are bringing on board, we will go back to our drawing board and make sure that you know uh, we face them with it. It's going to be a different ballgame altogether. So. Uh, you know, you can you can start the season and think, oh, well, we are just playing for playing sake. You have to aim at something. We have the and I believe we have we have what it takes. Asempa FM ninety four point seven. They came got to the finals. Like, last you know, our first game of the FA Cup, we went out. But this didn't want to do better. Last season, I didn't. I know this season we played the top six and we're, and we're able to win. So it's achievable. So the league, the FA Cup, any cup that is, is available, you have to go in, and if you're able to, to win it, if you're not, if you're not, you go back to the drawing board and prepare for the, the, the, the next one. Oh, just like I keep saying, last season, I think they were going to be there. I'm repeating any No, no, no. Then you ask. Nice. a to FM. I didn't see House of play. <laughs> Let's wait for House of Hope to play. Yeah, we don't know what House of Hope is bringing on board. Uh, everybody, you've seen us. We were, we were all over on, on, the, on the screen. So let's wait. And like I said, House of Folk Olympics has nothing to do with form. Whoever prepares very well. And this is going to, the season is going to be up and down. So, like last season, for instance, some of the games we were excellent, but to put the ball at the back of the net, they didn't come. But I'm happy today. Sometimes, you know, you find it difficult to you know to find your colleagues to find each other. But at the end of the day, if you're able to get the three points, these three points might help us before close of the season. They should come in your numbers. Thank you. Well, I think for a second, Eugene, if you go, from to Olympics uh, captain philip saki uh, eh, na wɔntena sate ansi game no nti no wohu sɛ na captain band no ɛbɔ kasim uh, razak ɛyɛ uh, ɛnsa nti wote sɛ ɔkasa press conference na sɛ and then eh, coach yaw prɛko nso yɛte ne nkasa no ɔno nso ɛkasa nti mo a mote sɛ na ɔde tom anim sɛ ɛnɛ game no anhyɛ no ankɔ yie ansa mfa mom two months a ah, but birikyɛm na atɛɛ bɔ bia birikyɛm na atɛɛ dominiti ba birikyɛm na atɛɛ dominiti a eh, ni ehia no wɔn yɛ nso wɔn sɛ wɔn abɔ wɔn na wɔn kama four times yɛn sɛ ghana premier league wɔn bɔ home and away and then again wɔn hyia ɛwɔ ɛyɛ gaka gen six ni mu a olympics na eventual winners no ɛna ne nso wɔn nsan ɛde ahyɛ so ne eh, ɔkan na nso ne players no as time goes on ne players no wɔde mu no ɛbɛkɔ e n'anim na ada Manchester ɛtuatua so no na mo atumi akɔma no nti ne de ne deɛ ɛnya deɛ ɛha adwene bebree na ehia ne sɛ aka great olympics nsa atumi aka ɛyɛ three points no nti wɔn hwɛ ne mu sɛ ada matches no so no wɔn mo de bɔ ne bɛsɛ ɛnyɛ na na nsɛmtwerɛfoɔ bi sa ne sɛ na wɔhwɛ sunday ana next week no ɛyɛ against hasbrook ɛ hasbrook yi so na ɛyɛ sɛwọn city rivals so mo ewi asante pɛsɛ kosuo a hasbrook rivalry no ɛna mu wɛ de ba ɛyɛ aka great olympics. na hasok asitafo no bi ɛba ha abɛhwɛ game no na mu olympics bɔnden bɔ no a na ɔmo kan no so ɔmo kɔ olympic stadium on sunday ɛna so eh, has ne olympics de ahyia a ɛdi fɔ ball game all together ɛsiane sɛ last season for example koraa ɛka kakra nka ɔmo tete asofo koraa ɛsiane sɛ aka get olympics ɛbɔ goals egu mo eti asofo paa even season na ewu ewuni league no koraa aka get olympics ɛhyɛ ɔmo ɛwɔ ɛyɛ akra sports stadium nti ɛno deɛ ɔmo bɛ tena ka. na ọmụ ka nyinaa na e, agụpama e na ebe kyerɛ na soke ne aka gate olympics ɛyɛ mmɔdemmɔ ɛwɔ ɛyɛ agụpama no so nti wei ne nsɛm a mesɛ mɛbɔ ne a coach ya prɛko ɛde tu ghana fere saki nso ɛka so e, ɔmo nso ɔmo mmɔdemmɔ no ɛbɛkɔ soro asa wiki na ɛkɔ so no nyinaa no ɔmo mmɔdemmɔ no ɛbɛkɔ soro na ɔmbɛkɔ back to training ground na akɔ ɛkyɛ one or two ɛyɛ mistake bi ɔmo yɛ ɛno no na ebisa philip saki sɛ a agyinamadi hu ne sɛ no sɛ agyinamadi wɔ fam na ɔhwɛ kwan agyinamadi kora ne wɔn kasa kora wɔ kamp a ɛso wɔn ani yie papaapa na no aboɔ ɔmo ama nneɛma baako mmienu bi a na mo nim no ɔmo bɛyɛ ɛɛ ɔmo ɛsesa ɛde ɛfi wɔn na ne kwakwa ne sɛ ɔmo nyinaa na bɔɔl no ɔɔ daakye daakye bia no adwambɛdi mu na wɔhwɛ sɛ ɔmo bɛ di mpɛmpɛn so adwambɛdi mu bi no sɛnɛ sɛ black stars ɔmo abɔ ɔmo asa akɔ ama na ne asa akɔsi akan ɛno na ebisa yɛ afɛ ɛkɔ sɛ ɔno nso ho adwambɛdi so no so wɔ adwambɛdi ɛɛ ɛnyɛ ne ho a ɔrekɔ di baabi adwambɛdi mmɔdenbɔ no na ɛwɔ soro no ne ho sɛ adwambɛdi ɔyɛ adwuma yie papaapa so na first half no control ɔmo ɛso do ɔmo ɔmo yie papaapa second half no odu eh, baabi na ɔmu nso wabrɛ kakra adwamede nankasa kora ka sɛ ɔnyɛ redeɛ fɔ sɛ ɔbɛpue ɔbɛkɔ national team anaasɛ baabi ɔbɛ sɛ ɔdu no wɔnyɛ redeɛ du hɔ yɛ nti na ɔde seventy six minutes ɛsɛ oyi n'akyi mu na ɔde young blood ne so anaasɛ young players ne so ɛba na ɔmbɛtoa so esi akan dɛm a ɛyɛ accra gate olympics na akyɛn adwamadu ɛwɔ fam na hɔn na mɛtoa so bisa ne so wohwɛ sɛnea adwamadu mɔdemmɔ no ɛte this season na last season ɛsu lali muntari nso gyina mu si akan ne ma hasbook obi ti sɛ ɛsu yɛ akɔ a ɛne kɔgya samoa special ɛsu yɛ akɔ abomu sɛ ɔnam sakasaka park so park ahwee ne so ne si akan wɔ ghana ha sɛ ɛfutu eh, bɛn na ɔde bɛma wo ɔno so wɔ ɔno no ɔma two thousand and eight eh, no na ɔbɛka asamere no na yɛwɔ eh, ghana two thousand and eight no nti ɛma ɛnyima bi a ɛkɔɔ so ɛwɔ hɔ. ayɛ sɛ wopɛ sɛ ɔba no na satan mu na ɔbɛwɔ akra stadium na ɔwɔ kumase stadium wobɛka ha so kɔ cape coast kɔtɔkɔmɔ kɔ cape coast denyɛ renovation for ghana 2018 nti na akwanya bi ɛni wɔ bɛtumi a adwen tim bi papa asi akan ɛwɔ so nti ɔno ankɔ antɔ ha nti mu ayɛ na mu na sɛ ana players ɔmo kyenkyɛn no so no sɛ ɔmo bɛtumi abɔ a ɔmo ɛwɔ ghana premier league mu ɛsiane sɛ ghana premier league no ɛɛ ghanafoɔ nyinaa de nti no mo ti wɔn ba nso ɛbɛboa na excitement anaasɛ anigye a ɛbɛba ghana premier league na ɛno nso ɛtumi e akɔ soro na ɛno ɔka naa ne sɛ wɔn ba ghana premier league no mu a ɛbɛma sade kakra ba ghana premier league no mu anaa nìyɛn so aba ghana premier league no ama ghana premier league no nso e atumi e akɔ n'anim nti ne bɔ ne tɔfa wei nsɛm a yɛ sprɛko ɛne afei nso saki a ɔyɛ captain anaasɛ right back ɛde mu akra gate olympics no ɛde to gua ɛwɔ press conference ase mekɔ bɛkyɛ mu no atrɛfo nso aso akase mingo ɛne abdulai idrisu nso ɛbaeɛ no na ɔmaka no sɛ wei no na nkɔmo deserve ɔmo no mbɔbɔ pa ɔmo deserve sɛ nkɔm bɛwu ni na mo mental toughness bi ɛna ɛha ɔmo ama bɔɔl na olympics ɔkɔ so ɔmo nsi yɛ fiwa ɛma ɔmo di nkugu na nkugu na ɔmo adi no ɛno ɛmmerɛ ɔmo ase ɔmo ɛdi ɔmo ho adi soronko next week na ɔmo ati ama ɔmo ɔmo ni so na ɛno na sɛ ɔhwɛ obi ti sɛ ɔgɛsirɛ okura wafin anaa tɔpɔ taka sɛ ɛbɛka sɛ wami si nana sɛ ɔhwɛ obi sɛ ɔkɛse woka half chance koraa wobɛtumi akɔvɛte no nti goal na sɛ onim wobɔbɔku no mu a anaa wo team a ɛbɛha e yi papapa na eh, ha na ɛbɛha e no ɛne e nkyerɛ sɛ ɛwɔ sɛ ɛtumi ha woma ne boro so kakra na wɔwɔ no ɔbɛkɔakɔm saa na ɔmmɔde mu no so atumi asɔ ne ɔgana premier league na begyem eh, ah. no atere afɔ mu nkɔmapɛ saa na ɛno ɛna venue media officer ɛyɛ romu akome ɛbisa ne sɛ ah na eh, position bẹ́ẹ̀ n'abẹ́sẹ̀ ó di wọ ghana premier league so tọ́fọ̀ no òyìn àtọ́fọ̀ ni paa ẹ̀yẹ tọ́fọ̀ òní first òní second òní third a ah, ó di fọ́fà nọ́ọ̀pọ̀ ẹ̀nà ọ̀dì èsì wọ̀ tí ló níbọ̀ ní tọ́fọ̀ ọ̀ press conference náà sẹ́ ẹ̀ka wọn kọ́tọ́ kásẹ̀ mọ́ sẹ́yìn náà tún kò tì sí mi sọ ẹ̀ka Right, Kwame, um, thanks for the wonderful job. I'm a Ghana for home. What is actually happening at Accra Sports Stadium? Uh, press conference now, so we can answer about the tougher. Um, to be Thank you so much. Well, I mean, you can say are or China, and I need sentence, you know, the better so or be to an amount call Airwax Sports Stadium. And when to go to this, it is so much. Lagos City Media, and our boy Airwax Sports Stadium, you know, and then House of Ogun said. concentration nyinaa bɛkɔ hasfolk and then uh, aduana stars ana aduana stars ne hasfolk wɔ nana gyema madu the first park wɔ dɔma nti other centers no nyinaa no yɛbɛkɔ ne bi si no yɛmfa nkame ɛsie fo nom sɛ ghana premier league no wopɛ uh, channel a anaasɛ platform uh, a ɛka ghana premier league ho sɛm paa ɛsan ɛwɔ time ɛde eh, ma ghana premier league no a ɛno ne asɛm paa dɔm ɛna fɛ nsuo ne yɛ fantastic afei Thank you. Immortal Ajakwa Champion live from Zaka Sports to the Murata Wahanamo. Um, Yensi Wina, we are Murata to us on Fama. Sans eh, yes, me ye yipa na We are Jesus on ye. Nafe we are yipa na ye. Hey, asemo. We say Crypto Olympics one became uh, zero. Uh, na face a asu kwanta. So say happy birthday in advance to you. Um, uh, and to your Safu inside about so kind. Okay, the interview, Wina to us. Open everywhere. Fortune rice, it needs just a little water. The grains don't stick and the aroma and taste are mm, mm, delicious. Fortune rice, always on point, just like mom. Now introducing Fortune Emoka, your tasty Ghana rice for all your rice meals. This is Semper FM. Approved. logo franco trading enterprise still phone papa fie samsung nie nokia nie iphone nie sayaw printers o mobile phone accessories franco trading enterprise afa ɔno tv a yɛde satellite any ultra panels abɔ mu ma. facebook sɛ wokɔ franco trading enterprise page na sɛ likes number bɔ hundred thousand a ɛyɛ ɔmo a ɛne ɔmo ni dwa saa nso www.francotrading.com android app ɛyɛ franco trading instagram ɛyɛ at franco trading Nani nipa bɔdefoɔ adɔɔso nti franco ɛde momo pay code aba one eight nine four 80. Your branches on the Bebre Wagana baby. Nemum head office on the Twaya Dabraka opposite Roxy Cinema. Tema Franco will community one. One waterworks in the enemy. Cycle. A opposite Odor Rise. Madina. A hundred meters away from the police station. Kaswa Franco ye opposite Kaswa Polyclinic. And our prayer number four six one three three one eight eight. Franco Trading Enterprise. Still, phone Papa Fee. And you're not going. The Infantipim Old Boys Association MOBA presents the seventh edition of the MOBA Annual Engagement Series at the Ekuban Ghana Head Office Auditorium, Ridge, Accra, on Wednesday, 28 September 2022 at 5 p.m. Theme Henana Nombotaipa, producing graduates fit for the fourth industrial revolution with emphasis on finance, infrastructure, content, and human resource panelists Professor Franklin Menu, former rector Gimpa, Richard Lai, headmaster Morgan International Community School, Kwamina Esilfi Bura, founder and head of the Christchurch School, and Engineer Kwame Apia, ECG Ghana, moderator Suleimana Abubakar, CEO, General Electric Ghana, sponsor Ecobank Ghana Limited, media partners, At Joy FM, FM, Joy News, Joy Prime, Hits FM, Adom FM, Adom TV, Asampa FM, and Graphic Communications Limited. For further information, call 0503 186 258 or 0243 177 333. MOBA. Gin Shakan. Gin Shakan. Gin Shakan. Gin Shakan. Gin Shakan. Let everything that has breath praise the Lord. It's been at the celebration of His Grace concert, the 15th edition, Dabbed Restoration, featuring Pastor Helen Yosin, Perez Music, Empress Gifty, Roderick Kajikum, the man Bernard Amankwa, and the Presence Band on Sunday, the 25th of September, 2022, at the National Theatre. Time 6 p.m. Rate 50 Ghana City single, 80 Ghana Cities double, and 100 Ghana Cities VIP. Grab your tickets at TV3. Joy FM and National Theatre or call 0554 074 766. That is 0554 074 766. Sponsors InnoLink, Innovate, New Professionals, Media Partners, Adum TV, Joy FM, Adum FM, Joy Prime, Hit FM, Asempa FM, Daily Guide, and Solid Multimedia. Remember, it's happening on Sunday, the 25th of September 2022. Come with your family and friends, and you will be blessed. Okay, taste this. Mm, mm, mm. Jollof love. It's good to try something new every day. <sighs> 88, 89, <sighs> 10 more push ups, guys. Eight. Mommy, I'm <sighs> tired. It's good to stay strong together. It's good when. Mommy's resting. You get the rest you need because your family has got you. Hey, Daddy, so all this. Asempa FM. <laughs> you are all invited. Yay! It's good to share nutritious meals together. Whatever goodness means to you, Brightel stands with you. Brightel, you deserve a life of goodness. This advert is FDA approved. Yeah, Jack, sɛ wouldn't say toothbrush pii n'aba adwaman so Then nanso efi bram discover harry harry enterprise ɔmo product ɛyɛ alive toothbrush alive home care alive smart star ɛne alive dental cloud wama manum ayɛ hwehwɛhwam na mese nso apae ayɛ fitaa stains ne aduane a aka mese mu nyinaa ayi ne nyinaa correct ɔmo brushes no yema soft and hard gum ɛno nti no ɛyɛ ma mmɔfra ne mpanyinfoɔ nyinaa hwehwɛ wɔn akyira kwan ɛwɔ ɔkan hyi market hɔ nom a wobɛsan so anya bi ɛwɔ kumase takoradi kofodua ɛne ghana friend na nyinaa bɛtumi afrɛ mpanyinfoɔ ɛwɔ zero two six five nine zero one one seven two na open edo so kua tu nso a bɛtumi afrɛ wɔn wɔ zero two six six five zero three zero three one alive product ana ɔsi twami keys. One expert, Mount Chance, Mauya Kunim, before Shishakunya, Bema, Grana, Yawood, dear, and she tries to cry. Yawuhiani moves back up, a best Sagron. Why a crowd is so big in Kunim? When am I a friend Kunim, before? Travel bets for oneexpert.com.gh. Now use the promo code BEST Ghana. One expert, bets the hour. Gambling, what truth you can wash a year, and my wife will be Commissioner Jinka to way out The Infantipim Old Boys Association MOBA presents the seventh edition of the MOBA Annual Engagement Series at the Ekuban Ghana Head Office Auditorium, Ridge, Accra, on Wednesday, 28 September 2022 at 5 p.m. Theme Henana Nombotaipa Producing Graduates Fit for the Fourth Industrial Revolution with emphasis on finance, infrastructure, content, and human resource. At FM. Professor Franklin Menu, former rector Gimpa, Richard Lai, Headmaster, Morgan International Community School, Kwamina Esilfi Bura, founder and head of the Christchurch School and Engineer Kwame Apia, ECG Ghana, moderator Suleimana Abubakar, CEO, General Electric Ghana, sponsor, Ecobank Ghana Limited, media partners, Joy FM, Joy News, Joy Prime, Hits FM, Adom FM, Adom TV, Asampa FM, and Graphic Communications Limited. For further information, call 0503 186 258 or 0243 177 333. MOBA. Gin Shakan. Gin Shakan. Gin Shakan. Gin Shakan. Gin Shakan. Gin Shakan. Gin Shakan. Oh, yes. I Adum praise. Adum FM. Yeah, yeah, tough. I Adum praise. Yeah, baby. one Bet, my chance ma woyɛ Kuni difo hwehwɛ akwanya a ɛbɛma agorɔ no yɛ wo dea ɛnkye twɛn so koraa deɛ wohia ne move baako pa a ɛbɛsesa agorɔ no woayɛ krado sɛ wobɛdi nkonim wei na ɛma yɛfrɛ nkonim difo twa wo bet wɔ onexpert com gh na use promo code best ghana Amex Bet. Bet biawo. Gambling wa true to try to wash you. Yeah, man, what would you do? Gaming Commissioner Jinka Towe Atum. Mama, Oya, oh yeah, Ghana, man, Jawara, Joe. Tete, mama, eh, na, boom. Jampa, koro, yeah. Jaku, yeah. Coming soon on Hits FM. Asempa FM. Erika said what ti my penas and papa me a taxi driver. I want to go police station. From a Cosmos. Wodi you mɛdɛne papa you wodi ne yɛ na osuo no eh, sɛ yɛ mɛdɛ ɛyɛ mɛdɛ kadwua no ankasa ne yɛ It's not just a game, it's passion. It's not just a game, it's pride. It's not just a game, it's unity. It's much more than just a game. Embrace the win with SoccerBet. Bet on the highest odds in any SoccerBet shop or simply download the SoccerBet mobile app and bet anywhere. With SoccerBet, win and get your cash instantly. SoccerBet, your best bet for sports betting. This advertisement has been vetted and approved by the Gaming Commission of Ghana. Bet responsibly. Gaming can be addictive, not for persons below 18 years. Don't wanna leave let everything that has breath praise the Lord. It's been celebration of His Grace concert, the 15th edition, dubbed Restoration, featuring Pastor Helen Yosin, Perez Music, Empress Gifty, Roderick Jikum, the man Bernard Amankwa, and the Presence Band on Sunday, the 25th of September, 2022, at the National Theatre. Time 6 p.m. Rate 50 Ghana City single, 80 Ghana Cities double, and 100 Ghana Cities VIP. Grab your tickets at TV Three Joy FM and National Theatre or call 0554 074 766. That is 0554 074 766. Sponsors InnoLink Innovate, New Professionals, Media Partners, Adum TV, Joy FM, Adum FM, Joy Prime, Hit FM, Asempa FM, Daily Guide, and Solid Multimedia. Remember, it's happening on Sunday, the 25th of September 2022. Come with your family and friends, and you will be blessed. What do you want, Louisa? To learn to love again, perhaps. But our children, what about them? Give me that! Give me that, I said! Instead of thinking of your own A Semper FM. First, don't get close to them. Uh, get out of here! Leave! <laughs> you may be rich, but you act like a dirty peasant. Isabel! I want you to promise me you're not going to replace My love for her was never going away. You, you are the boss. Mayumi's just an employee. Watch out for stepdaughters. Monday, August 29, 8 p.m only on Joy Prime, the ultimate experience. Oh yes, Adum Praise, Adum FM, yeah yeah tough, Adum Praise, yeah baby. ɛnyɛ pk na ɛbɛtake ronaldo sɛ wopɛ beef a bɛgye yakubu moro kegiwa no yɛ baako pɛ foforɔ biaa ɛsentɛ kegiwa no yɛ one na yɛrekɛse yɛdubu adi that's my man of course if ama meyɛ wo man a wo so so woyɛ me man paa nti meda ase abusua ɛsa da w ase biom sɛ ogu so ɛti asɛmpa no ne 4.7 na ahwɛ live on facebook morat uh, yɛasan ba biom na yɛka olympics asɛm yeah, frame maximum sure. points in the back na maybe four lines. wọ́n sẹ́ ọmọ yẹ press conference na ọmọ ka sẹ ẹ yẹ Bechem United ẹ eh, yẹ first half na ọmọ nya those kind of chances a wọ́n bẹ tumi asukọ square man yẹ goals. Yeah. but in football adebako a mẹtumi like ma ma follow trend ẹ hun sẹ sẹ wọ́n nya chances at the moment like first twenty minutes first thirty mm -hmm. minutes na sẹ wọ́n tumi an take those kind of chances na because at that particular time wọ́n settle team no mm-hmm. And ntwẹ́n ma team no n settle and san na ma kasa mpẹ goal mas unsettled team na wɔsɛ wonya wo first goal bi wɔ hɔnom anaa wonya two goals bi a score i mean score those kind of goals because o o score those kind of goals na uh, opponent you know, like that kind of frustration bɛ so mm -hmm. but they will not they will not be able to come back so nti sɛ uh, munya mo first chances na sɛ montumi anhyɛ those kind of goals na then that means there's a problem in your attacking ɛwɔ sɛ moyɛ ho adwuma muhu kwan a mbɛfa so munya pattern bi a mbɛtumi de ahyɛ those kind of goals ɛwɔ sɛ munya striker bi a obɛtumi ayɛ goal ɛɛ eh, eh, poacher ama ma obɛtumi ama mo those kind of goals ɛnni asɛm no because bɛtɛ united okra last season ɔno ne ɔm top goal scorer na ɔnyɛ striker nso na ɔyɛ winger ɛno mɔm those kind of goals no um, um, twenty two goals mi bua nti those kind of goals as a winger ɔno deɛ man na that means so striker no was not living up to expectations a ɔkɔɛ no the question is wɔn na mo mama na ba bɛ replace okra efi bɛtɛ united there is no one yɛ ne obi a ɔbɛma those kind of goals no nti edwuma eh, wɔ sɛ ɔmo ehu edwuma but talking about bɛtɛ um, uh, accra great olympics okay. no you see. Diomia no nyɛ so different from the likes of the Real Madrid in the Champions League. Mm. Once Real Madrid no more boy, no first 30 minutes we had those kind of chances. I was always show. But after 30 minutes after first half no but second half mm. said ɔno no one chance ɔno bɛnya no. Ɔno no one hyɛ ne sɛ fa so ya. Ɔno one chance ɔbɛnya bi no ɔbɛ make sure say ɔbɛ use that kind of chance no. It's the same thing uh, Olympics did. 86 82nd eh, minute all the, at that kind of time no a eh, dying minute mm-hmm. Who to make sɛ o oh, ba back wonyɛ that kind of special yeah, club bia woni special players bia wɔn bɛtumi ama mu that kind of winning mentality no wɔn coach nankasa nsa nso kan wɔsi that kind of winning mentality mentality is important mm-hmm. wɔn mu ni bi they don't have that um, um, killer movement there because okay we are down but it's not over yet na no bi na Real Madrid year de gye wɔn Champions League mm-hmm. they were down but it was not over yet so nti ɛno saa no woyɛ team bi na sɛ wowɔ organised team um, uh, players bi wɔnom a wɔmtumi yɛ adwuma a dan minutes bi a you know say you have some kind of hope bi sɛ there will be some magic somewhere. Mm-hmm. and your magician in your team in the person of um, uh, Augustine Okra, he's not there. Mm-hmm. Now the people up front, you know, you don't really trust them so much. Mama goes, although it's the beginning of, um, I mean, the EPL but yɛsese yɛse eh, debida ne pia gpl mhm. eh, yɛse yɛtete abɛteɛ no na no, kyaa no no nti sɛ wonya wo chance going forward sɛ bɛkyɛ united bɛnya ɔm chances bi a na so ɔmbɛ ɔmbɛgu so elusu those kind of chances na then they have to ask themselves some questions or it's either say they can go back and then go and work on the attacking players no said ɔbɛ omunya some chances bi ɔna so munya they can i mean make use of those kind of chances wɔn ntumi ntena hɔ and waste those kind of chances na one set one set team na team no bɛ settle a. Ah then that that's your end. wotum mm. sɛ game no mu yɛ de ma um, Accra Great Olympics but they've done well because um, um, Koyi ɔbɛhyɛ goal ma mi bench ɔba ɔba in the second half no benya asa kind of um, goal no ma and I think it's a very good win a very good three points for mm. Yapreku wow. and his team because well, more especially when your next game is against Asofo. Eh, Accra Asofo me Adebayo like Well, I don't know how it's going to be but mm-hmm. Bechem next game against Asante Koroko ɛbɛyɛ why ne nnɛ ne try ɔtry grand results. ɛn eh, because wey na sa because asante kotoko ne ɛbɛyɛ eh, den asante kotoko ne sɛ na bɛkyɛ united kɔ akɔbɔ yi ɛne wɔn lusi ɔtena ne ɛɛ the next results ne deɛ sɛ ɛnua na ayɛ no because deɛ ayi against house yɛ wu owu nkwa nkwa biribi abɛtuma si ɛna ɛdɔ ɛdi awon sɛn nyane bie mu mɛhyɛ no. good. Uh -huh wọ́n sẹ́ last season náà mo kà sẹ́ last season ọmọ nyàna ọmọ sẹ́ Accra asòfò but this season our Accra asòfò kọ bẹ́ẹ̀ nyọmọ wọ́n no like wàá yẹrẹ nyọmọ yìí wa wọ́n push you up the squad the only issue the only thing I see sẹ́ wọ́n sẹ́ sẹ́ ọ̀dẹ̀ squad foforọ n'aba ọmọ n sẹ́ dan bọ̀ bọ̀ because Gaga top six yà ọmọ boy. ọmọ de ọmọ junior team mm, side ẹ̀ bẹ̀ bọ̀ nti ọmọ nya that kind of fluidity no ẹ̀ wọ team He ìsẹ́ I say individual players n'ẹ̀ bá bẹ̀ bọ̀ bọ̀ no mm-hmm. minim how asamobodu bá bẹ̀ gada team no at this particular moment because time ni yẹ short nti ɔmo ne ɔmo na sisɛ olympics ɔmo abɔ gaga topsis ɔmo abɔ they know how they want to play ɔmo nim ɔmo ho deda they know say okay this is how i want you guys okay. to position yourself there nti akra so folk there no i'm just looking at how samuel is going to organize his players to play against olympics because ɔhafi na ɔmo abɛbɔ competitive match mm. all those games in the gaga topsis no ɔmo bɔ different uh, eh, aroras fo ni bi academy boys no ɔdo ɔmo buy ɛbɛyɛ some test ni adi adi nti ntumi nkasa bi a um, olympics bɛ tumi atwa fam so na wontumi nka sɛ house of folk nso bɛtumi atwa fam so but looking at the individual quality of Accra house of folk no meyɛsure sɛ ɔmo hyɛ olympics a they can try to do something against olympics and, and, and get the go over there but olympics bɛyɛ overconfident wɔ nom a ɛhɔ na issue no bɛba because onim sɛ Accra house of folk last season mehyɛɛ no nti this season so mesan wa bɛhyɛ no you see and one thing I've realized is every coach bi a osua deɛ a ɔbɛhyɛ no bi a na ɔkɔ back a ɔkɔyɛ ne homework mm -hmm where did it go wrong ɛnfa eh, na mnya no wrong ɛba mhm. eh, ne sɛ na woesi good ɛwɔ sɛ ɔtena ase na ɔhyehyɛhyehyɛ all those kind of posts no but me i see sɛ akra sofok na i'm hoping say they really work on their back line because on back line ɔmo bɔ samobodu yɛ obi a ɔbɔ high line ɔbɛma ne ɔpɛsɛ defenders no ba high line but the issue has got to do with his captain fatal hmm. your ɔsɛgye forward no although ọkọ forward a ẹwọ so nya dm bi ọmọ bitum wa protect those kind of back now i don't know how they are going to do it this time and i say there be some changes in there. you know nkum buy and uh, were relegated for town so i don't know how he's going to come okay, back. okay samuel samuel okay this guy has been training on and off sometimes we go on social media handle bones away training a feeling na away training so the body is still mm. fit so nkumba bɛ ɔmo wɔ kɔɔso ɔmo wɔ nkum asɛm ne si because these these are experience cause um, in, cause ayo bi ɔno yɛ very defensive mm. attacking eyi ni no ɔhyɛ da nyɛ that active in attacking but defensively ɔ very good nkum ɛyɛ eh, very good in attacking the crosses bi and then the kind of runs bi ni overlap bi. ɛna ɔmo central defenders ne so abɔ ɔmo ho ɛwɔ national team. <laughs> Eh, oh akra ɛyɛ eh, kan sɛ chani mm. then that means that and means and ɔsan wɔ ɔsan wɔ they are active ɔsan wɔ bench the central defender ɔsan wɔ bench ɔwɔ active players. Mm but sisi ano players na ɔdɔm sisi a ɔde new players ɛɛ eh, ɔmo striker bi ɛɛ eh, yɛ friends eh, mpo mukwala ɔkotoko mm-hmm. baako no kaba ɔde mm-hmm. kaba aba now how to set the midfield to set for the striker to give him those kind of passes to score the goals for them no ɛno ne adeɛ a mɛmɛ pɛsɛ muhu sisi a efiri yɛ ba nyɛ de anim sɛ on top he has been com uh, playing in the chan i mean game after game asofo he has been performing know the qualities of efiri yɛ ba nyɛ. And eh, so, uh, Great Olympics, eh, so what I'm expecting them to do is let them. The only thing they can do is to stop their, uh, I mean, their best players in the person of Efuye Bani. So, on and who, in the whole to nyas stop. No, Ujai, Ujai, Ujai, Awakoso, Asobeshu. Oh. <laughs> Omo, Omo squad, eh, Omo squad. Ah. Awakoso pass. We just hope that it won't be just names, but now squad now some boy do Ashes Channel. Obetimi Adi Omabo. Adi Omabo. Omo signing spa. Good. Good. All sign is pa, pa, pa, pa, pa. Once I make a message, make a goalkeeping department, mm-hmm. defense, mm-hmm. midfield, mm-hmm. chale, chale, chale. Or squad, almost. squad. Yeah, so yes. my my own is how the midfielders are going to find their mm-hmm. striker now because awakɔ yɛ very good in his passes mm. passes bi obetumi aturo ama strikers no but kaaba yɛ obi afi no for foforɔ yɛn nhyɛ dan hwɛ no nhwɛ ne style of playing ehu ne kind of movement a ɔbɛyɛ nti sɛ otumi stop ɛstɔpi efie ban ye in the first place mm. wa stop some crosses from um, nkum because he dangerous with his crosses now kaaba no yɛn hyɛ de hun sɛ wɔsɛ center midfield mu na wɔsɛ mu tu mu keep kaba mu keep na it will be hard for the midfielders to come and do what find a striker to give him those kind of passes to score because already ma block efiri yie na sɛ hearts of oak wɔ players bi a ɔmo tumi try from long range etumi hyɛ because the likes of the man city no block on strikers are defenders uh, eh, midfielders ne bɛ hyɛ gudigan bɛ kevin de bruyne bɛ hyɛ ɛnna team hu ehu o stopping the front um, players now. Midfield no that kind of ability and quality Ah, on between their I mean a eh, shoot from anywhere. Into goals no bones eh, goals no defenders force. midfielders force. strikers share any team are ah, hmm. Okay. But the midfielders need to mean those kind of things now. Then I think you can just stop the um, front men and then the midfielders their passes no go through. That is not going to give them right. any kind of result. Um yeah, sorry, sorry. Mm. And um, has uh, fans be now say Charlie um some Samuel Boadu has no excuse than to you to do, to do the do this this yeah, season because Charlie they say the team was wash and our want more Jesus now whole team Kofi Yesu our team to see mm-hmm. well all players Asempa against Adriana hear what happens against Adriana in the season of G League in the first league match on Adriana Adriana the boy the end they see what doma now mm-hmm. um Kofi Koji no bo heart of na Lagos City is for United Morat it made the MFA House of Folk JC no Adriana Nanchen kofi kogi ɛyi wɔn ahyɛ ne kente bi yi dɛ ɛ nsi wɔ ghana sɛ yɛyi play akyerɛ a ɔhyɛ kente ne ade o sɛ ɛɛ eh, rare ntansi okay live on facebook mo hwɛ deɛ lagos cities fɔ n'ayɛ nti o ti mi sɛ ɔmo de n'akɔ ne kurom na ɔmo de ahwene yi bi egu kofi kogi kɔn mu ɔmo awi ne kente wia na ɔmo hyɛ no ɔmo hyɛ no lagos cities hmm. jesi no na you know well n sɛ innovation nti lagos City fɔ ayɛ innovative na sɛ na wɔyɛ wɔn video no animation ne ade no ɛnyɛ bad now i think our our clubs you know, they are living up to expectation mm. when it comes to the media mm-hmm. aspect No, mm-hmm. it's very because akra so folk me show jason villeneuve efe sisi ah uh, one last um, uh, since allegon cities the name change from mm. um, Wa, wow stars. Wa Stars to Lagos Cities. No, they were they were one of the teams. So um, that kind of vibrant.